ẹ o máa dà síbẹ̀ yẹn dà omi sí ibẹ̀ yẹn dà á dà á dà á dà á gàràràràràrà ẹ̀hẹ́n sórí pé kò ìkún ó ṣe bẹ̀rẹ̀ ni kò lè kún wàá tún padà lọ wàá tún pọ́n ó di ìgbà tó bá kún padà títí tó fi máa kún ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ kúkọ́ o padà tún lọ pọ̀ mí tí ẹ jáde àgbọ̀n yóò bá kún ó lọ. <laughs> Ah, ẹ o ó ṣe bẹ̀rẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ ni ó máa pọ́kún ó lè kún ni <laughs> ó máa pọ́kún o. wa síta ó dẹ̀ ti sọ onítàbà ti fóun lówó ó lóun máa dẹrù wa síta ni bọ̀dá mi embarrassment yìí ti pọ̀ ju ẹ̀dẹ̀jú ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ wo kò tiẹ̀ àti jẹun gan ó dì nira báyìí ṣe tiẹ̀ rí màmí òfin kankan kan ẹnu lánàá èmi nìkan ni wọ́n ṣáà try láti ra bread hundred naira fún lánàá á jẹun kankan ẹ mi ẹ jọ̀ọ́ ṣàánú wa ẹ ṣàánú wa bọ̀dá mi. ká ní wípé one hour ago ìyẹn wákàtí kan sí time yìí ló ti wá ni ní ìbárúwò tí máa fún ẹ ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe wà ń sìn má jẹ́ kí n parọ́ tún ẹ owó pọ̀ lọ́wọ́ mi owó pọ̀ lọ́wọ́ mi. ẹ ẹ bùdá mi ó dàbí ẹ̀gbọ́n kan tí mo sọ àní landlord sọ pé tàbá fún un lówó ó máa dẹ́rù wá síta bọ́lá máa wá lọ. Ah, ah, ah, part of it don't you understand tí n bá náwó lọ́wọ́ màá fún yín náà ṣé inú mi máa dùn pé landlord fẹ́ da ẹrù ìsìtà kí n má lè sanwó rent wọn ni why are you sounding this way mi owó pọ̀ lọ́wọ́ mi mo sọ fún ẹ náà owó pọ̀ lọ́wọ́ mi tí n bá ti náwó lọ́wọ́ màá sanwó màá fún yín lówó. àní wọn máa máa dẹrù wá síta màá ní bọ̀dá mi ẹ jọ. ṣé èmi fẹ́ máa parọ́ fún ẹ ni ó dẹ́ síbi pé ó mọ̀ ṣé mo wá lè dájú tó dé to the point pé wọ́n fẹ́ dẹ̀rù yín síta kí má lè sọ pé mo fẹ́ sanwó rẹ́ǹtì lẹ́yìn ni. ìyàwó mi náà mọ̀ pé kò ṣùgbọ́n nílé ṣé irọ́ ni mo pa ni òun náà ló jókòó náà ó ń gbọ́ gbogbo ẹ̀ náà ẹ awágun ò tí ìlú wo ta máa fi jẹun gan pàápàá ẹ àwa náà manage ni mo tún sọ fún ẹ náà. ẹ ẹ ó dà kó sí wàhálà tí má ti délé màá jíṣẹ́ fún màmí pé ẹ sọ pé kò tí ì sòrò lọ́wọ́ yìí àmọ́ ẹ tiẹ̀ fún wa lówó díẹ̀ ká tiẹ̀ fi ra foodstuffs díẹ̀ sílé má mi ò jẹun rárá lánàá èmi gan mi tí jẹun lẹ́nu. ẹ sórí account mọ́mì yìí wà lọ́wọ́ mi ẹ máa send owó sí account wọn owó ṣáà máa lọ. ó dà mo ti rán mo ti fẹ́ mọ̀ ọ́n ọ̀dọ́ mi fún mi ní owó mọ́tò gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ti fi wọ mọ́tò dé ọ̀dọ̀ mi. ṣọmọ yìí rò bí mò ń parọ́ ni ẹni tó ń sáàbù wa ní daily news gangan àmì newspaper mi ti rò owó fún mo sọ fún kó padà wá ní ṣé irọ́ ni mo pa ni ó ṣàwà ń bì báyìí mú láti sọ pé kó padà wá kó wá gbowó ni ẹ báwo ló ṣe ń ṣe báyìí náà. bùdá mi kò sówó kò gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo fi gbé ọ̀kadà dé níbàyí kò sówó kankan mọ́ lọ́wọ́ mi mi ì lè fẹsẹ̀ rìn délé. ok bóyá kò kúkú lọ bá gate man ní kó fún ẹ ní one thousand naira tó ń bọ̀ mọ́tò. bùdá mi one thousand naira ó dà ó dà ó dà ó dà bò. ìyá ládé ó yá bẹ̀rẹ̀ kó mọ gbé kínní ìsinmi kọ́ kí ni kí n gbé sí àwọn ọmọ rẹ ni. èmi kan ọlọ́run ní jẹ́ kí n rí mi ní fọ́ mi gbọ́mọ mi sin kí ló dé kí ni mo ṣe. ìyálò yàrá ṣé tí rẹ dì ní ọjọ́ òwe lè po fi haiti bẹ́ẹ̀ kó gbá ọmọ rẹ sínú rẹ. mo ní èmi èmi ò lè gbé sí mi ah. gbọ́ ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ rí ẹlẹ́dàá mi kọ̀ ṣé ẹ̀yin náà lè ṣerú ẹ̀ lè fọ́ ara yín gbọ́mọ yín sin kí ló dé kí ni mo ṣe fún yín. Ah, olórí ẹ ẹ sọ fẹ́ mo gbó wa lẹ́nu ni ìyá lọ́ládé bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gbé wọn sí ní kọ̀ọ̀kan. wọ́n ní ìdẹ̀gbẹ́ ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi kò rí mi kọ̀ mí ní ṣe ṣẹlẹ̀ gbàdúrà. tọ́lá wa rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́yẹ o ẹlẹ́yẹ o oyè pẹ́lẹ̀ lórí. ẹ wọ́n sùn mí láì mú orí mi ẹlẹ́dàá mi má gbàgbọ́dẹ̀ orí àwọn ọmọ mi má gbàgbọ́dẹ̀ má jẹ́ fojú sunkún mi má jẹ́ mo sàárè ọmọ ẹlẹ́dàá mi ṣàánú mi o má jẹ́ nígbà wo ló dáhùn mọ́ mi má jẹ́ nínú rẹ̀ ní kọ̀ọ̀kan ní ọ̀hún lọ́rùn ṣé wọ́n lájẹ́ mọ́nú fún mi kálẹ̀ orí mi ẹlẹ́dàá mi ṣàánú mi ẹ̀dúrà mi ẹlẹ́dàá mi má jẹ́ fún mi sùpọ̀ mi ẹlẹ́dàá mi gbà. màámi ẹ kí ló ṣe yín kí ẹ̀dá sọ̀rọ̀ lóru kí ló ṣe yín. súnmọ́ ẹ súnmọ́ ẹ súnmọ́ ẹ mú. màámi kí ẹ sùn. ṣàánú mi ẹlẹ́dàá mi kí ló dé tẹ̀yìn mi dúró látànà tí mo ti sọ fún yín pé mo ní ti seven hundred thousand naira ẹkùn ẹ̀hún ẹ̀hún twist mi pé máa fún mi ní ìdẹ̀rí kankan. ṣé seven hundred wọ́n wà nù owó tí èmi kìíní yóò nílé fún ẹ máa fún ẹ mo kàn rántí pé last week mo fún ẹ five hundred k kù o lòun ẹ̀ e o dẹ̀ mo transfer ẹ̀ sí ẹ̀bẹ̀ o sọ fún mi bóyá o rí àbí nǹkan nísìnyí o tún lo fẹ́ seven hundred thousand. chief ṣe inú pati five hundred thirty seven sí the last time ẹ mo rí but nǹkan tó wà lórí mi pọ̀ gan kò jẹ́ kí n lè sọ pé ẹ má bínú ẹ̀yin náà mọ̀ pé mo kì í ṣọmọ bẹ́ẹ̀. sórí a ti fún ẹ ní seven hundred thousand kan ní problem even bó béèrè two million èmi kì í ní ìmọ̀ fún ẹ ìdókùn wà lẹ́mìí tèmi ni pé kọ́bọ̀ ni mo fún ẹ o tọ́rọ́ ni mo fún ẹ ní àní kí ìwọ ṣàmì sọ pé o gbórí dúró o dúró nu lé mi gẹ́gẹ́ bí ìyàwó ṣóri tó bá ṣe yẹn irú òun gba kọ́bọ̀ lé mi tọ́rọ́ lọ́la wàá máa rí owó gidi wàá dẹ̀ máa gbádùn nínú ilé tèmi. chief chief ẹ wò ẹ ṣe báyìí ẹ ní problem I'm for you always don't you trust me. tèmi Dayọ̀. ẹ ò ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wáyé èmi ò níbi kankan tí mo ń I'm here for you. really? yeah. really? yeah. ṣòwárí instead of that seven hundred thousand tó sọ yẹn ma transfer one million sí ẹni tó kúrò ń bí it's a lie. it's true. baby no ṣe baby ṣe one million. yeah. Oh, thank you. <laughs> mi o tó mi ẹ can't wait ẹ sọ ẹ bá mi ṣe ń sin ìjọ kẹtó ẹ bá mi ṣe ń sin ẹ can't wait <laughs> one million. tèmi kan ni pé ìwọ dúró ẹ wo orí mi ti tèmi tó bá ti ṣe tèmi. Uh, lọ́ládé sórí àdúrà tí òbí máa ń gbà nígbà tó bá ń tọ́jú ọmọ ẹ̀ tó tọ́jú ọmọ títí á gbàdúrà pé kọ́mọ yẹn yàn kó yanjú. ńgbà ọmọ bá wa yanjú tán hmm. kóun fẹ̀yìntì kóun máa jẹun ọmọ kí ló wá dé tí o ò fi tọ́jú ìyá tiẹ̀ kí ni àǹtí mi ṣe fún ọ tí wọ́n á fi béèrè owó lọ́wọ́ ẹ tí wà ní òsì hmm. kò sígbà tí wọ́n ń lówó lọ́wọ́ ń tiẹ̀. Hmm. ṣé màámi náà náà wá ṣàlàyé fún yín pé mi ò fún àwọn lówó pé mi ò kì í tọ́jú àwọn ni torí gbogbo nǹkan ọ̀tá àlàyé tẹ̀sẹ̀ sílẹ̀ sí kò fi kankan yé mi àbí ògbọ́n kan tán sọ ni pé mi ò tọ́jú wọn mi fún àwọn lówó lọ́sùkú yé mi kò sígbà kan dé ìgbà tí mi ò kì í fún wọn lówó lẹ́nu pé bí ọjọ́ mélòó kan ni mo ń fi owó ṣe business mo dẹ̀ sọ fún wọn pé kàn jọ kàn fún mi ní àsìkò díẹ̀ kí n kàn fi ṣe gbogbo nǹkan tí mo ṣe tán pẹ̀lú business mi ni ó tán o ló dẹ̀ di pé màámi bẹ́ẹ̀ sí máa lo rọjọ́ màámi gan-an ṣé òun gbọ́ nǹkan tán sọ ẹ́ wọ́n wá rojọ́ mi káàkiri pé mi ò tọ́jú àwọn. ta ló wá ń purọ́ láàrin ìwà àtàǹtí mi báyìí bọ̀dá. ẹ gbọ́ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi o olóhùn fún màmá ẹ lówó nítorí pé n tó yà mí lẹ́nu pé nígbà tí mo dé ọ̀dọ̀ màmá tiẹ̀ tó jábùrú tèmi condition tí mo bọ̀ ò dáa ah. àwa tó ọmọ wo tiẹ̀ ló púpọ̀ àmọ́ bọ́mọ ṣe ń tọ́jú wa kábọ̀ nítorí ìwọ́tọ́ ló ń kẹ́ báyìí. òun ló sì bí ọ. bèbí kúkú ń tọ́jú wọn. lọ́ládé lọ́ládé sá bọ́rọ̀ ṣe rí báyìí mo fẹ́ fún ẹ ní àdáṣe kan no mata. bí bá ṣe kéré tó máa tọ́jú màmá tó bí ẹ o ah, sórí òróòrò ẹran ni gbìyànjú kó máa yọ tí o bá ti ń yọ o ti parí ah, àdùnní sọ pé wọn ò fún un lówó. bó ṣe owó eh, kékeré bó ṣe eh, bíi two thousand. òun tọ́jú òkú tó báyìí òun eh? ṣe báyìí fún ó dẹ̀ sọ fún wa pé wọn kò fún un lówó. àgbà ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ó ò dẹ̀ sọ ṣé mò ń fún wọn ni mò ń fún wọn nǹkan tí mò ń ṣàlàyé ni pé owó tí mo wá fún wọn ń gbà yẹn kò wá tó mọ́ nítorí pé business tí mò ń ṣe fún mi pé mi ò fún wọn rárá rárá màá mi màá mi ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ilẹ̀ láyé mi kí lẹ́yìn méjèèjì ń sọ ẹ́ sọ̀rọ̀ kẹ́ ń gẹ́gẹ́ kí n gbọ́ kí lẹ́ni mo ṣe. màámi màámi ìyá káyọ̀dé. mo dẹ́ lóhùn. ẹ mélòó mo pè yín. ẹ mẹ́ta ní sọ̀kan tó bá fẹ́ sọ kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ bàdá mi ni èmi àti àbúrò mi ti kú ọ̀hún sí i níwájú ọlọ́run ọba àti àti ẹ̀bá tó ń ṣe fàájì tó ń jayé pẹ̀lú àwọn èèyàn láti àti bòbá èyí yìí ìfá ẹ̀ máa fọ rí ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé ó bojú wa jẹ́ ni ó bojú wa jẹ́ nítorí pé kí ni ó sọ fún wa pé òun ò ní sísí oníhò kí owó yẹn báyìí kó máa dà á lẹ̀lẹ̀ òun ò lè fún wa ń kọ́bọ̀ pé ká padà lọ́lé ká wá bá yín ló ti yé yín ó yé òun so n tó bá pẹ̀yìn àti ẹ̀ pọ̀ ẹ̀ sọ fáwa torí kò ẹ já mi náà ẹ jẹ́ mi ẹ já burú ẹ tiẹ̀ ẹ tiẹ̀ because ọ̀rọ̀ yóò yé mi ẹ̀yin àti bọ̀dá mi n tó bá wà ń bẹ̀ ẹ sọ fún wa káwa mọ̀ tábà ti mọ̀ ń sìn àlè wọn bá ṣe máa tẹ́rù ara wa dì. nǹkan tí mo ṣe fún mi ṣe lọ́kọ̀ fún. màmá mi rẹ̀ sọ pé kò yẹ yín kò yẹ yín báwo la ṣe ń sọ̀rọ̀ báyìí tẹ bá rí nǹkan tó jẹ́ mi àti bọ̀dá mi rí lẹ́nìí ah wọ́n mú àyẹ̀yẹ̀ wa lẹ́nìí o lórí palọ̀ bá wọn bó kọ́ fún wa lówó pé a fẹ́ jẹun wọ́n jẹ́ kó máa yé wa pé àwọn ò ní fún wa lówó pé àṣírí kan wá láàrin èèyàn àti wọn màá mi ẹ jẹ́wọ́ fún wa ẹ̀ṣin tó bá wọlé yàrá àtìbọ̀dá ni ẹ jẹ́wọ́ fún wọn kẹ́yẹ́ kàti ẹ̀ mọ̀ kí ló dé yàrá yìí ti pọ̀ jù náà ìgbà àtìbọ̀dá náà akọ̀wé kiri látàárọ̀ ni ẹ jẹ́wọ́ fún wa o. Ah, ah, ẹ gbà mí èsì kí ni mo fẹ́ fi àṣírí wo ló wà láàrin èmi àti ẹ̀ àṣírí wo ló fẹ́ wà láàrin èmi àti ẹ̀ torí ọlọ́run àṣírí wo ló máa wà láàrin ìyá àtọmọ tẹ́yìn tó kò ní mọ̀. ẹ̀yin lẹ bí àwa yìí ẹ̀yin lẹ bí bọ̀dá mi òun dẹ̀ ń rówó ná àwọn ò rí nǹkan kan ṣe èmi oníkan èmi ẹ má tiẹ̀ sọ tó parí pọ̀ fẹ́ èmi ò tiẹ̀ fẹ́ mọ tó wà lára yín ẹ kàn ṣe tàwa náà fáwọn náà káàánú dẹ lò lówó. ṣé fún padà gbọ́ ọ̀nà lówó torí ẹ̀ ti pọ̀ jù. àjọmọdé bẹ̀. ṣé ẹ gbọ́. àjọmọdé má. ibi pàmí látàárọ̀ sí mi sí ìjẹ kankan. ṣé òbí náà rẹ mi ìyá lọ́ládé. owó ló ní kí n tún mú wáìf two five kan wà nílẹ̀ o ò tí ì fún mi áàdì mélòó báyìí ṣó ò ń ṣí báyìí. ẹ mo mọ̀ pé mo jẹ́ ní two five tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo tún ní kó yá ní two thousand kan ṣọlá ilé tí mo wá yá mo fẹ́ fẹ́ mọ́tò lọ sọ́dọ̀ ọmọ mi ni mo mọ̀ pé tí n bá ti débẹ̀ àá tí n bá máa padà délé gbogbo tí mo jẹ́ ni máa fún yín. ó dà wà wá bójú rere ọlọ́run pàdé lára ẹ̀. ó dà o ọlọ́run aṣọ ẹ̀ lọ́ṣọ́ ẹ̀ bọ̀ ó dà bó báńkì o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kàyéfì ló jẹ́ fún mi o báwo lẹ́gbẹ́ ṣe máa ní ajú owó tó tó yẹn tí ò ní fi ṣàánú fún yín ibi ló ti ń ṣorú ẹ̀ ìfà tó ga o. ó dàbí olórin kan tó kọrin ó ní tabarẹ́ni tó sọ pé ẹ̀gbọ́n bàbá òun òun ni bank manager àbúrò ìyá òun òun dẹ̀ ní chief accountant àjùmọ̀bí nìyẹn tó jẹ́ pé kò kan tàánú ẹni ọlọ́run bá rán sí ní àdíyó ló ṣe ni lóore mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ o the best thing bọ̀ lọ́hùn ṣàánú èmi gan tẹpá mọ́ṣẹ́ kọ́ lọ́hùn ṣàánú mi. sórí ìtọ́jú ń bẹ ọwọ́ ọ̀gbọ́n ló wà sórí bó ṣe ń fún mi tó ń fún mi yẹn ara ni ọ̀tá mi mo kàn lè sọ̀rọ̀ ni èmi ló yẹ kí n máa tẹ̀kì ẹ̀wọ̀ ọlọ́run ó dé ó dẹ̀ ní nǹkan tá a sọ ti ń pa ọ̀rọ̀ ṣe wúbà kò ṣe wúbà mọ̀ kí mo lápá mo lè ṣiṣẹ́ mo lè wa mọ́tò mo lè wa mọ́tò náà ìwọ tíra mi ní wúbà yẹn wá wò ó ti dábòye sọ̀rọ̀ yẹn that reminds me ó ní ọkùnrin mi kan tí màá bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣe ó bà kò ṣe ó bà yìí mo máa bá wọn sọ tó wá lè fún mi lówó díẹ̀ o màá bá wọn sọ ni mi ti promise ẹ o màá ṣàbá wọn sọ tó bá ti fún mi lówó ìwọ náà máa kó fún ẹ kó fi ṣe kí ni kó fi ra uber tó bá ń ṣe business pẹ́pẹ́pẹ́ láti bẹ̀yìn ìwọ náà wà lè develop rẹ̀ ó máa wọlé. wọn ìwà ooo àgbàtàn la máa ń gbọ̀lẹ̀ torí ọ̀rọ̀ olóyún owó díẹ̀ yẹn èmi ò ló ti fẹ́ fi kùn jẹ́kọ̀ọ́ ra mọ́tò yẹn ni mọ́tò yẹn kí wọ́n bá wọn fà kàn rà tán bá ti rà ìwọ kàn án dòfà kọ́kọ́rọ́ fèmí àyíbitì wọn ní okó díẹ̀ wà sẹ́mi ní nǹkan kan pamọ́ ni. mo mọ̀ pé òní kankan pamọ́ ọlọ́run ọkùnrin tó ń sìn pé kíyàn ṣàánú kọ́lọ̀ bá lè ṣàánú wọ́n wàá kó ṣàánú rẹ̀ wàá kó ṣàánú rẹ̀ kọ́lọ̀ tó lè ṣàánú ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo sọ wàá wówó díẹ̀ because wọ́n sọ fún wọn pé ta ni mo fẹ́ fún ní uber kẹ́ bọ̀dá mi sin alágbárí ni wọ́n but ìwọ náà wá ṣe kí ni wàá owó dí ẹkùn máa bẹ gbà but èmi ò tí promise yẹ but tí ọmọ kan tó ń ṣẹlẹ̀ yìí náà kò dùn mọ́ mi náà. ẹ alfa ó ṣàní ẹ̀kọ́ mo bẹ̀rẹ̀ sọ pé tó bá ti ń bọ̀ kọ́ ọ mọ ẹnu ayé gbẹ kò sẹ́rù ńlẹ̀. ọlọ́run kò ṣàánú mo wá mo wá lè mi tá à ń sọ fẹ́ náà nìyí mo twenty five ló wà nílẹ̀ o. mọ́mí mi ò lè parọ́ fún yín àwọn dádì ò sí ilé ìfà tó máa ọ̀sẹ̀ kankan tó dé. ẹ̀mí kìbá jòṣù kan ló tó dé á bá mi bí mi ló parọ́. ó dáa kí ni kí n fún yín mọ́ mi. má wọrí tiwa òkè. o ṣe yes ma. mami ẹ̀rọ ẹ̀sìn ṣíra dáadáa àgbà wọlé wọlé. ó ti ṣe díẹ̀ náà sí mo dé. kò dé wá sọ́kọ mi ilé o. ọmọ ọ̀dọ́ yín náà sọ bẹ́ẹ̀ ó ló máa tọ́sẹ̀ kan kó tó dé tí ò bá tiẹ̀ lò jù bẹ́ẹ̀ lọ kan pàápàá. ìbájọ oṣù méjì ló tó dé á bá mi níbi. bẹ́ẹ̀ ni ẹ̀yin mi ẹ ẹ ṣe lọ kẹjẹkẹmí pé èyí tó bá yẹ. àmà kí ni kí nǹkan kí ni wàhálà mọ ọmọ ọmọ sọ ní ìlú ìyọsílẹ mi ò sílẹ náà nìyẹn ṣé tipátipá wà bẹ́ẹ̀ ni mi ò fẹ́ ní tí àwọn sọ fún yàn pé èèyàn sílé ó yẹ kẹ́ lọ ní ó yẹ kẹ́ tó bá dúró kí lẹ dúró fún. ìwọ ò fẹ́ rí mi. mi ò fẹ́ rí yín. ó fẹ́ rí èmi ẹ̀jẹ̀ náà jókòó ẹ̀jọ́ kí náà jókòó sí kí ni jókòó yín sí. kí ni kan tí mo ṣe fẹ́ tó sọ pé ó fẹ́ rí mi ó dà tó bá fẹ́ rí mi èmi kò fẹ́ rí ẹ sọ̀rọ̀ mi ti yẹ àṣírí tó wà láàrin èmi àti ẹ tó ń sọ fáwọn àbúrò ẹ káàkiri nígbà àṣírí kan láàrin ìmẹ̀tẹ̀ mo fẹ́ kó sọ àṣírí náà sí báyìí sọ lójú ìyàwó ẹ nǹkan tó bá ṣe pamọ́ sí ẹ lọ́wọ́ kí ló dé kí ni nǹkan tí mo ṣe fún ẹ ọlọ́ládé báyìí kì í sọ yàyà báyìí kì í ṣépè fún ẹ tí bá fi ṣépè fún ẹ kò sẹ́ tó máa wèpè náà lórí ẹ kí ló mo ṣe mo lè jẹ́ kí n sọ kí ni kan fún ẹ. màá jẹ́ kó ẹran tí a fà báyìí sọjà máa ń bá jẹ kó o rí alẹ ah, ṣe. a ah, a ṣé orí màmí ẹ tàkà sí mi. wọ́n tàkà sí ẹ. ọmọ kan tó mi nà orí ṣé o wà bẹ́ẹ̀ o orí màmí wọ́n tàkà sí mi. ẹ kí lẹ́yìn tàkà funfun ẹ lọ fọkàn yín balẹ̀ o gbogbo wọn tẹ́ ń ṣe yìí ó yé mi o ó yé mi jù bẹ́ẹ̀ ṣe rò lọ o. torí wọ́n tàkà sí mi. mi mo tó ní mi mo tó ra ẹ máa lọ máa lọ máa lọ fọmọ ẹ ẹ má bẹ ẹ bẹ ra ẹ bẹ ra mi. ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi o. ìyá lọ́ládé ó kàn ń wo omi ẹkún mu ṣáá bá ṣe ń bi ẹlẹ́rìí látàárọ̀ ṣé kìí ṣe pé owó tó lọ gbà lọ́dọ̀ ọmọ ẹ̀ àwọn ò lè gbà lọ́wọ́ ẹ̀. ìyá tó kún bọ̀ tó bá ti ẹ̀ pé bẹ́ẹ̀ ń ṣe bí kì bá ìyá máa jẹ mí lọ́dọ̀ lọ́dọ̀ lọ́ládé lánàá lọ́ládé nǹkan tó ṣe fún mi láyé yìí ah! lọ́ládé ó yẹ̀yẹ́ mi ó fi mí ṣe yẹ̀yẹ́ ó fi mí ṣẹ̀sìn ó ní owó tóun ní ó ń jẹ́ kó yé mi pé owó tóun ní kò ń ṣe fún èmi kì í ṣe fún àwọn àbúrò òun ipe ojú mi kàn rí owó tóun ní ni owó ti wà èmi àtàbúrò òun kò ní kàn nínú ẹ̀ lọ́yà tẹ̀mí jìyà tí mo jìṣẹ́ jìyà lé lórí hmm. owó mọ́tò kéré jù lọ́ládé òfin mi kí n tó kúrò mi lánàá ó yẹ̀yẹ́ mi ó bú mi ó fi mi wọ́lẹ̀. irọ́ ni o ó yá ṣé mo sọ ṣé mo sọ ọ̀rẹ́ mi àbí mi sọ fún ẹ mo ní kó wá wọnú ẹgbẹ́ àgbà kó o wá wo ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ olóríire ẹgbẹ́ ìdùnnú tó jẹ́ pé kò sẹ́ni tó ṣẹgbẹ́ yẹn báyìí tó tòṣì tó tọrọ jẹ tó o bá ti wà nú ẹgbẹ́ báyìí wàá máa ríṣe wàá máa rówó náà ni wàá dẹ̀ máa rọ́wọ́ mú lọ sẹ́nu. yàtọ̀ kí ọkùnrin máa sọ fún ẹ mo ní má fi ọ̀rọ̀ ẹgbẹ́ yìí lọ mi mọ́ mo ní mi ò wo ẹgbẹ́ kankan ah ṣé ìwọ ọ̀gbọ́n dókítà máa ń kí ẹgbẹ́ yín yẹn ni òfin ni ládìyẹsì fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni òun lorúkọ dókítà máa ń kí ẹgbẹ́ yín mo ní mi ò ṣe ṣọ̀rọ̀ kùdì ẹni mo ní mi ò ṣe mi ò ṣe tó bá pè nǹkan tó bá máa sọ fún mi ní èmi ní débi mọ́. Hmm. ṣé o rí bó ṣe ròyìn akọ lórí o ṣé o rí ẹgbẹ́ akọ̀yà yìí kò sí ẹni tó wà nínú ẹgbẹ́ yìí tó tó ṣì tó o bá ti wọ̀ wá rí ìfẹ́ ẹ̀ báyìí orí ẹ̀mí ọmọ ẹ̀ báyìí ló máa wà gbogbo tó bá ti ń bí ló máa máa ṣe fún ẹ. omi hmm. dáadáa tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó jẹ tó ń fún mi owó tó ń fún mi níjọ́ tí bá tún wá débi báyìí tí bá sọ pé jọ fún mi lóúnjẹ tàbí fún mi lówó gbogbo tó bá yọjọ́ ẹ̀ kò ṣe fún mi láti èmi lọ ìdẹ́nu ọ̀dọ́. Ah, ìyá ọlọ́ládé ìyá ọlọ́ládé. ọlọ́ládé jọ kó yé mi ní o mo dẹ̀ fẹ́ kó explain ẹ̀ kó yé mi dáadáa àwọn ẹbí mi á wá síbí báyìí nǹkan tó béèrè àti tí wọn béèrè gbogbo ẹ ló máa ṣe fún wọn nǹkan tí wọn fẹ́ gan tí wọn need at that time wàá tún ṣe àwọn ẹbí tí a wá wá síbí tó bá béèrè thousand naira ó mà ní fún wọn jọ ọkọ mi ṣó sọ mí lórúkọ ni ṣó fẹ́ máa pè mí lórúkọ táwọn òbí mi ò sọ mí ni wọ́n ní èmi mò ń kọ́ ẹ èmi mò ń kẹ̀yìn ọmọ àwọn sáwọn àbí bẹ́ẹ̀ kọ́ I don't get it please explain yourself. It's okay. Um, are you done with what you want to tell me? Yes. Okay. Ibi Ronke Mẹ́jẹ, inú mi dùn nígbà tó máa sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ìwọ náà sọ fún mi pé àwọn ẹbí ẹ tó ń bá wá sí bíbá mò ń fún wọn even èyí tí wọn ò béèrè gan mò ń ṣe. ibi tó yẹ kí wọn náà ti mọ̀ pé the issue on ground has a lot to do with my family. ọ̀rọ̀ ẹbí nílé yìí mi ò ní fẹ́ kó feel unnecessarily concerned about them. yes èmi lọ̀rọ̀ mi yé mo mọ ìdílé tí mo ti jáde. àjọjẹ kọrọ ẹ yé mi òní jẹ́ kí ọ̀rọ̀ ẹ yé mi wọn lè máa níwọ̀n nìkan ló yé táwọn ẹbí ẹ máa wá sí ibà ẹ òní fún wọn ní ìkòkò even your mom. listen sori i would advise we just keep it the way it is the way it stands now is better. yes. Bironke try don't you trust me come on now. I do. I'm just surprised. Like, I don't know. Just let it stay the way it is. Yes. Sir, ọlá abẹ́ṣe máa ń ṣe sí bá wá sọ́dọ̀ rẹ̀ àti pé ìdí nìyí. Ah, ìyá tí mo lè rí ìdìyà yìí tó ń jẹ yín lọ́wọ́lọ́wọ́ yìí mi ìgbọ́dọ̀ orí kó máa jẹ yín kí n má lè sọ fún yín. Abẹ ẹ jọ Eh, èmi ò rò pé ìyà kankan jẹ mi ò torí kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run kì í ṣe fún mi so ìyà ò jẹ mi. dádì kò rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn ṣe rí ọ̀rẹ́ wa dádì ó fọ̀bẹ ìjẹ yín ṣù ṣe rí nǹkan tó tiẹ̀ ti wá dùn mí jù tẹ bá rí gáì tó ń kó fún very small boy tẹ bá rí gáì yẹn ọmọ kékeré ni wọn ò pé àṣọ ah, dè lọ́rẹ́ wa ni. Ah, eh, wait wait wait tẹ́mi tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ yìí ó máa ń claim pé love me tó dẹ̀ tí mo dẹ̀ máa ń rí lójú ẹ̀ mi she calls me baby my baby my baby. Ah, sà kò nífẹ̀ẹ́ yín rárá ni kò tiẹ̀ nífẹ̀ẹ́ yín bó ti ń wọ̀ kiri báyìí lọ because a máa ń sọ fún bọ̀bọ̀ yẹn ó kò máa kówó yín fún mi ó kò máa kówó yín kẹtó fún báyìí ó ti kò fún kẹtó fún báyìí ó ti kò ọlá pé bẹ́ẹ̀ ṣe jẹ́yàn tó dá sí wa ní àkọlé wo yín báyìí àbí àbí kí ni bí mo sọ àkọlé má wo báyìí àbọ̀ ẹ̀jọ̀ tó yọ lọ́sàn-án ẹ má jẹ́ kó mọ̀ lé. kò ní mọ̀ pé ilé wa sọ òun kì í ṣọmọdé ẹ̀sọ́ kan dùn mí ṣá dùn mí pé mo ṣe nífẹ̀ẹ́ tèmi dayọ̀ hmm, tó wà. báyìí ṣe rí nìyẹn sá hmm, báyìí ṣe rí. máa hmm, máa gbé ìgbésẹ̀ lórí. mo kẹ́lẹ́yẹ o. ẹlẹ́yẹ ń jẹ́. mo mọ̀ kẹ́lẹ́yẹ. ẹlẹ́yẹ ń jẹ́. mo kẹ́lẹ́yẹ ẹlẹ́yẹ ń jẹ́ gbèjè mẹ́jọ. ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ṣé ẹ pé mo pè pàdé pàjáwìrì ìyá tó kúnbọ̀ lọ́mọ mẹ́jọ kan wá bá mi títorí rẹ̀ ni mo ṣe pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sànkò sànkò nínú ẹgbẹ́ yìí pé kẹ́ ẹ wá gbọ́n tí ìyá tó kúnbọ̀ fẹ́ ìyá tó kúnbọ̀ ọ̀ya náà ń bẹ mo kẹlẹ yẹ o. ẹlẹyẹ ń jẹ. mo kẹlẹ yẹ o. ẹlẹyẹ jẹ. mo mọ̀ kẹ́lẹ́ yẹ. ẹlẹ́yẹ ń jẹ ní gbèjègbè yọ. ẹ ṣeun ìyẹn ẹgbẹ́ mi ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan ni mo mú wá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó súnmọ́ mi bí ìṣàn ọ̀run ni ìyá ẹ mú mi ọ̀rẹ́ mi débi pé àti kí àti mu ó lágbára fún mi ìfi ìṣẹ́ ìfi ń wá gàrí mu báyìí ni ọ̀rẹ́ mi sì bímọ mẹ́ta ṣùgbọ́n ẹyọkan nínú àwọn ọmọ tó bí ó lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ni kódà kò sẹ́ni tí ò mọ̀ nínú ìlú yìí ṣùgbọ́n ti fúyà rẹ̀ báyìí ní owó jẹun ìṣòro ló jẹ́ omi ẹkún wà ní ọ̀rẹ́ mi ń wà mú ní ṣẹ́jú ṣẹ́jú ọmọ wa rò títí tí mo ọ̀nà owó ni mo lè gbà tí wọ́n fi nàmi jẹ́ ọ̀rẹ́ mi òun ló mú mi mú ọ̀rọ̀ rẹ̀ wá. ìyá Tòkunbọ̀ dákun o o ní ọ̀rẹ́ rẹ kan bẹ ìyá ń jẹ́ ṣé wàá mọ gbẹ́nu lẹ́kún ọmọ yèèyàn ni kò lè ṣeé ṣe o sáwọn àti bí ẹ tá àmọ̀ rí àwọn ará ìgbèjà rẹ̀ ń ta ń bọ́ wọ́n ti ṣerú ẹ̀. kò rí báwọn èèyàn ẹlẹgbẹ́ mi o gbogbo ọ̀nà pátápátá ni mo ti gbà kò sí ọ̀nà tí ń tí ì tọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi gbogbo mú yín tọ̀ pàbó ní yáàsì. kò sí ẹni tá a lè fi ẹgbẹ́ àgbà lọ tí ó gbà ní rọrùn hmm. ẹ wá ọgbọ́n àhínìke hmm. ẹ fi mú wa ni. bẹ́ẹ̀ ni ìgbàlẹ̀ àwo táwo nìyí àwọlé àwòtawò ni bó jẹ́ ẹ̀kọ́ kékeré lẹ́ máa fún ẹ fún jẹ́. Hmm. ẹ kú làákàyè tó bá rí báwọn alátiṣe mi ni wọn àti ṣe ara mi. ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò dìyà wọn lójú bọ̀rọ̀ báyìí kò ṣeé gba ọmọ lọ́wọ́ èkùrọ tó o bá fẹ́ ká ran ọmọbìnrin lọ́wọ́ ká nu omijé ojú rẹ̀ báyìí dùn ọwọ́ ọgbọ́n tó fi mọ́ ọmọbìnrin dèbí ni òbí wá ìyá ọgbọ́dọ̀ jọ máa wo ká mọ́ gbìjà ẹ̀ nítorí pé ìyá tó kún bọ̀ kókó kan nínú ẹgbẹ́ ìkó gbọ́dọ̀ mú ìyàn wá kápá àgbà bẹ́ẹ̀ ni mọ bó ṣe ṣe. Hmm. Wúnmi ṣé nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí a ṣe ní kó ṣe fàájì pẹ̀lú wa ló ṣe ń tì gọ̀bọ̀. ẹ wo ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ah. nǹkan tó ń ṣe mi ò máa ṣe ẹ̀yìn ẹ wo anyways ẹ jẹ́ ká gbìyànjú ẹgbẹ́ mo kàn ní kí wọ́n sọ fún yín ni pé mi ò ní continue education mi ah, ah. yes i just have to drop out because kò sówó tí mo fi fọ́dà ṣé mo fẹ́ máa tọrọ owó kiri ni ẹ̀yin náà ṣàlùbí mo ṣe máa tọrọ one doubt lọ́wọ́ yín nínú class. yes now so i think the best thing is pé kí n kò ra drop out kí n lọ wá bí a máa wá ṣẹ́ṣe mo mọ̀ wá nǹkan tí mo máa ta. gbẹ́nu sọ̀njọ́ ọ̀rọ̀ dẹ́ olùsọ tí ò dùn ó fẹ́ drop out fún kìnnì jọ má bínú ṣé bọ̀dá ẹ̀ ló pe bọ̀dá lọ́ládé ṣé wọn lè help ẹ ni àbí ẹ kì í help ara yín ní family yín ládùúrò owó tí wọ́n nìyẹn ah ọ̀dà yẹn dájú mi. mo fọ́ ni ṣé wò mọ̀ wípé àjùmọ̀bí ò kan tàánú ah, ah. ẹni tó lọ́n bá rán síyàn ló máa ń ṣèyàn lórí hmm. bọ̀dá mi yẹn bó ṣe wà i don't even understand kí ebi máa pa wá báyìí ọ̀dà mi ò fún wa lówó àìmọ̀ ìgbà tí wọ́n sì máa lọ síbẹ̀ pé ebi ń pa wá wọn ò ní dá wa lóhùn. àìmọ̀ bí òkan ta ni ṣé kò yẹ pé ẹ̀ṣẹ̀ wọn lẹ́sẹ̀ kan tí ẹ ò jẹ́ káwọn ọ̀rẹ́ mọ̀ ó yá ká lọ bá wọn ká tẹ̀lé ẹ lọ ká lọ bẹ̀rẹ̀. ó fọ́ ni ó ti pọ̀ jù. mo sì mi ti lọ síbẹ̀ títí títí títí ò ní dá wa lóhùn èmi ò wá mọ̀ ẹ̀ṣẹ̀ tá wá ṣe bọ̀dá mi gangan see thank God you have a very good stature gbogbo nǹkan tó ń jáwọ́ lára ọkùnrin pátápátá gbogbo ẹ̀ ló ní. ṣoré bẹ́ẹ̀mi ṣe wà yìí hmm? èmi máa fún ẹ ní babaláyé kan gbà tó máa máa fún ẹ ní owó dáadáa ṣé kan tí mò ń sọ yẹ ṣoré ẹ̀gbọ́n ẹ tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí owó ní ẹ̀gbọ́n ẹ pa fún ẹ o alágẹmọ ti wá bímọ ẹ̀tàn àìmọ́jọ́ ó kù sọ̀wọ́ ẹ̀ ṣé kan tí mò ń sọ yẹ ṣorí gbogbo àwa táwa ní school táwa school yẹn kò ń ṣe pé bóyá gbogbo wọn ló ń gbowó lọ́wọ́ parent o oníkálukú dágbọ́n sọ́ra rẹ̀ ni i'm telling you ó dẹ̀ máa help ẹ̀ gan. sórí àmọ̀ràn ẹ̀dá o àmọ́ kò ṣeé tẹ̀lé ah. don't just go there èmi kí n máa fẹ́ èèyàn old enough to be my father i would hmm. not do that. gbẹ́nu sànjọ́ ọ̀rọ̀ jẹ ló ń sọ máa gbọ́rọ̀ tó ń sọ máa gbọ́ bóyá ń stand létí Ah, ah, ṣé àwa tá à ń tẹ̀lé babaláyé ń sọ ọdẹ ló pè wá bí. no no no ti no tẹ ní sùúrù náà dúró náà kí ni kò tó sọ náà eh, eh, ok nígbà tí wọn bá ń tọrọ owó lọ́wọ́ tá à ń fọ ẹ lọ níbo ló mọ tá a ti rún. ẹyin bẹẹ ẹ fi lẹ fún mi ebi apa alájọ ọ̀tà sẹ lára eh, ẹ fi lẹ. no ọ̀rọ̀ tó sọ gbọ́nà wo bóyá sáà dé tiẹ̀. ṣé bó rí mi fọpẹ́ ń bá ní wàhálà àti ẹ̀ náà ni mo bá kiri olórí wa ló fẹ́ rí ẹ. kí ló kí ló ṣe. ìyálọ́ládé ọ̀rẹ́ ẹ lọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún mi mo wá ní kó mú ọ wá wọn ló sọ pé ọ̀wà kí ló dé wọn ní ọwọ́ àjẹsára ọlọ́jọ́ wọnú ṣé epo náà ní òun wà ní àdìyọ́ wọ́n ní ọwọ́ àwọ̀ ẹgbẹ́ àgbà tí ó nu omijé ojú rẹ tí ó nù dànù tọ́ọ̀dà láyọ̀ tó jẹ́ pé gbogbo bó ṣe mọ́ tọrọ gàrí tọrọ gbàtàwo kò ní sírú ẹ̀ ń bẹ̀ mọ́ irú ọmọ rẹ tí ò fún ọ ní nǹkan kan ó máa máa ṣàánú ẹ ọ máa yí kìtì nínú ọlá nù. owó abàdé. lọ́ba dán lọ́rọ̀. ẹ ẹ ẹ jọ̀ọ́ yàtọ̀ kù ṣé bí mo ti sọ fún ẹ pé mi ò lè ṣẹgbẹ́ yín. kí ló dé ṣé ọ̀nà wà bẹ́ẹ̀ ni. Ah. ẹ wo ṣé bí mo ṣe ń tọrọ káàkiri tí n bá tọrọ dọ́bì ẹ má fún mi. àbẹ́yìn ò móríkì ẹgbẹ́ yín ni. kí ni o. wọ́n lẹ́yìn ni òfun ni láti yẹ̀ sí bódìdí ẹni lọ́wọ́ ẹni. kí ló dé mo ní mi ẹ fi mí sílẹ̀ pẹ̀lú yàtọ̀ ń jẹ mí. à ń torí ọ̀jàjà ọ̀jà níta ló ń jà lẹ́kùlé o. tọmọ kù díẹ̀. ẹgbẹ́ àánú mi. ẹ má ṣàánú mi fún mi. yá ṣàánú mm. ẹ. ẹ má ṣàánú mi. Ah. ẹ má ṣàánú mi fún mi lẹ. sọ̀rọ̀ ìyá àbọ̀rọ̀ Hmm. ó dàbí kó tásìkò tí pẹ̀lú ẹ̀ máa jà tó máa kúyà ah. pátápátá táàmì ríra mọ́ ṣùgbọ́n táàmì mi ṣó ti yẹ sọ́nà wa dẹ̀ ẹ ẹ ẹ kí pariwo lẹ́yìn lórí o. Ah, ah, máa pariwo lẹ́yìn lórí kí náà. ọ̀rọ̀ yàn ni. sọ̀rọ̀ yà bí mi. ẹ ló ọ̀rọ̀ yìí náà ni. mo tilẹ̀kùn ọlọ́run ló wá gbà wọlé mo máa sọ wọn máa ṣọ̀rẹ́ yàn ẹlẹ́dàá mi máa ṣọ̀rẹ́ yàn àbí wọ́n ọ̀rẹ́ wo ṣé tó ní pé mo tẹ̀ ń lọ sóbì mo ń lọ tọrọ mo ń lọ tọrọ ìwọ ọlọ́run mo bẹ̀ mo tọrọ kúrò nínú ayé mi mo tọrọ kúrò nínú ayé mi torí kan tí mi ò fẹ́ ṣe òun náà tọ́ mu mi yìí mi ì ṣe. say K. Happy birthday, K. K. K. Madam. K. Àbí kò gbọ́ lu. Ọ̀ máa fẹ́ máa fa wàdà ṣe yẹ̀yẹ́ jáde. Káyọ̀dé. Káyọ̀dé. Káyọ̀dé. Irú ọdún wo ló ń sè é? Olú ló Káyọ̀dé. Káyọ̀dé jọ tóbi ọ̀nà ojú mi. Ojú mi jọ tóbi ọ̀nà ọkọ mi ṣàánú mi. Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? aya mi lọ́ládé. ẹ kú àtẹ̀mọ́ra lágbára ọlọ́run irú ẹ̀ ò ní kù lẹ́yìn mọ́ wọ́n tẹnu ọmọ tí ó bá máa sin ni kò kú lójú ẹni bẹ́ẹ̀ ni ní agbára ọlọ́run tẹ máa mú ṣeré tó máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún tẹ́ ẹni mọ sàárì ẹ̀ mọ́ ọlọ́run àmúwá. yes come in good afternoon officer good afternoon ẹ wo ẹni tí mo ti torí ẹ pè mí ẹ gbá mi arrest mi. madam you are under arrest. ọlọ́ládé ẹ̀gbọ́n mi. Ọlọ́ládé kí ni mo ṣe fún ẹ. madam obìnrin lẹ́jẹ̀ o ìfẹ́ kí kẹ́ka ṣe kí ni ẹ̀rí tọkùnrin sọ ẹ̀ kà lọ. alàgbà ẹ wo nídìí ilé tiwa tọrọ bá ṣẹlẹ̀ àgbà tó bá wà bẹ́ẹ̀ ni máa yanjú ẹ èmi á yanjú ẹ fún ìyá àtọmọ ẹ̀yin ẹ máa lọ ti dámidáa máa yanjú ẹ kò ní sí wàhálà mi. bàbá kò sí wàhálà ọ̀rọ̀ fámìlì yìí nìyẹn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kan tó fẹ́ sọ pé tẹ bá nìkan tí ẹ fẹ́ bá wọn yanjú so tẹ bá dé station wa so ẹ jẹ́ ká jọ máa lọ àdéhùn ẹ̀yin. ọlọ́pàá ẹjọ́ wọn lẹ́yìn náà bá wọn ẹ gbé ìyá yìí lọ́jà àlejò. ìwọ tẹ̀lé wọn tèmi bá délé màá lè sọ ní tójú mi rí ńgbà tá a dé ọ̀dọ̀ ọmọ ẹ̀ káwa méjèèjì ó má jọ lọ àwọn. Mm, ẹ̀gbọ́n mi kí n tẹ̀lé wọn. ẹ tẹ̀lé wọn màá lè mọ bí mo ṣe máa sọ fáwọn ẹbí tó kù àmọ́ bí a máa ṣe. ẹ sì mọ̀ pé ó jẹ àwọn ẹlẹ́wọ̀n kò kò dá lẹ́nu ó ṣe irú ilé ìtàn fún ìyá ẹ̀ ọ̀dà àtòrí pàdé. wọ́n mọ nǹkan tí mò ń ṣe o òun náà wọn àbí báyìí náà ó ṣáà nígbà kan ṣe bá ó mọ nǹkan tí kinní yìí mi wọ́n sọ fún ẹ pé mo mọ nǹkan tí yìí mi. lọ́ládé ìrítorí wa tá a jókòó níwájú ẹ̀ kì í ṣe pé tàbí iṣẹ́ tá a ṣe ń lékọ̀. káyé má bàjẹ́ kọ́run má bàjẹ́ ni láti torí ẹ̀ wá torí pé ọ̀rọ̀ pa kasọ mọ́ ìyá ẹ lẹ́nu ló wá lọ tìyá ẹ̀ mọ́lé sí apàgbà lóòrùn àwa gbórí ẹ̀ sí bòjì oore wo ni bòjì fẹ́ ṣe fún orí tí wọ́n bẹ́ ah kí ló ń ṣe ẹ tẹ́ ẹ̀ máa ro àròjinlẹ̀ ọ̀rọ̀ ó mọ̀ pé ẹ̀tẹ́ kì í tẹ́ni tí ò ní lárí àbùkù yìí kẹ́ni tí ò jéèyàn ó ti jẹ́ ẹni tó lórúkọ láàrin ìlú ọ̀rọ̀ yẹn ti ń tàn káàkiri káàkiri àárín àwọn èrò o wá lọ fìyà ẹ sínú ẹ̀wọ̀n kékeré ìjọba abọ́mọ̀gbá tó bá ti yàn mọ́lé ẹ̀wọ̀n kékeré ìjọba ló fi yàn sí ó dẹrù orí ẹ wò. ẹ wò ẹ kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ tọ̀rọ̀ tèmi ẹ gbọ́ tèmi sọ ọ̀rọ̀ mọ́ là ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà ìyá mi wá sí ibà ní last week wọ́n sọ fún mi wọ́n sọ fún mi àtìyàwó mi pé a máa rí a máa rí under one week ọmọ mi kú ṣé bẹ́ẹ̀ àgbà náà lè máa ń pa lóò pé àjẹkẹ́ lánàá ọmọ kú lè náà ẹjọ́ ká ló pa ọmọ. lọ́ládé lọ́ládé àǹtí mi ò lè pọ́ lọ́mọ o àǹtí mi ò lè pọ́ lọ́mọ o wá lájẹ kílànà ọmọ kú lónìí ṣáàǹtí mi ló pọ́ lọ́mọ ni wòmí kí ni ìyá rẹ ìbá àṣẹ fún ọ tó o fi lọ tì mọ́lé o wá lájẹ kílànà ọmọ kú lónìí. kí àwọn anáwó kan mi lọ́ba kí ni ìyá wa. o kọ́ lọ́pọ̀ ọlọ́mọ ní sùúrù. ẹ̀yin lọ́ládé jọ nítorí ọlọ́run ṣó ti gbọ́ ńṣe kó kó ẹ̀bẹ̀rẹ̀ wa bẹ̀ kó o jèbù rẹ o lọ́ládé jèbùrẹ́ ni o. Ah, ẹ ń pọ̀fọ̀ nínú àwọn ẹ ń pọ̀fọ̀. wọn ò pọ̀fọ̀ wọn ní kó o ní sùúrù ni wọn sọ fún ọ wọn ò pọ̀fọ̀. àṣàyàn yorùbá ni. èmi kò pọ̀fọ̀ o ṣó ti yé mo ń bẹ̀ pé kó o ṣe sùúrù ni o ṣó ti gbọ́ ah, ibi ìyá ìnẹ́rẹ̀ ọyàn ìyá ìnẹ́rẹ̀ omu tó fi dàgbà báyìí ó rántí yẹn àjọ torí ọlọ́run o má ṣe bẹ́ẹ̀ o ṣó ti gbọ́ má bínú lábìjú o. ẹ eh, lọ́ládé lọ́ládé ẹ̀mí ló mọ̀ pé ẹ nǹkan gborúkọ mi ni o. ó dáa bó ṣe gborúkọ náà ó dáa bẹ́ẹ̀ mo kí gbogbo ẹbí. ó jàre. ẹbí náà lè dá o. àṣẹ o. lọ́ládé mo fẹ́ ṣàlàyé kan fún ẹ tí ò bá yẹ lọ́jọ́ tèmi sórí àbúrò mi àgbọ̀n tó wò yìí adìẹ lásán kò lè pa bẹ́ẹ̀ ni pààyàn ọgbọ́n àbọ̀ gbọ́ wá gbọ́ o àwọn àgbà bọ̀ wọ́n lọ́mọ tí ò bá sinmi kò ní kú lójú ẹni. bẹ́ẹ̀ ni mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run ló ń pààyàn nìkan kì í pààyàn o ah, kí ni ká ti gbọ́ o ti yẹ mọ́lé èmi bẹ̀ kò ní sùúrù ṣùgbọ́n lẹ́yìn bíbẹ̀ mi mo wá ń pa á láṣẹ gẹ́gẹ́ bí olórí ẹbí kò gba àwọn ọlọ́pàá yìí báyìí báyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò tú yẹ sílẹ̀ o gbà bó gbọ́. èmi kò tiẹ̀ mọ jọ́ọ̀jì fún láṣẹ pé láti yàrá ẹ̀ mọ́ sẹ́ẹ̀lì. ṣe ṣe ń rí sìn nìyẹn sìn ẹ fẹ́ sọ mí di aláṣejù ẹ ń sọ mí di aláṣejù ẹjọ́ ta ló máa ṣe tí ò ní faraya ta ló máa ṣe tí ò ní faraya sìn ẹ wá ń sọ pé ẹ ń pa aláṣẹ kí n lọ kí n lọ kí n lọ release wọn ṣé ó sì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ là ń sọ pa èyí náà. tó o bá lóò gbọ́ o ò sì gbà àwọn ẹbí torí tá a jókòó akọ̀yìn sí ẹ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ẹ ṣe ẹ ẹ ẹhun nìyẹn ti ní sìn pé ẹ ti bọ́ bọ́ bọ̀ mí lọ́wọ́ ẹ òun dẹ̀ náà sọ pé ènìyàn láṣọ èèyàn ẹ ẹ wọ́n ní èèyàn láṣọ èèyàn ẹ bá pẹ̀yìn sí mi sìn ẹ ooo oh, ẹ wo ẹ wo olórí ẹbí olórí ẹbí ìtorí yín ni o àti pé torí ìjókòó ni máa ṣe ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí. tẹ́lẹ̀ ló máa wò ẹni tó pẹ́ ní bá já látọwọ́ ẹ ọ̀run ẹ bàjẹ́ nù. ẹ wo ẹ wo tí ó bá ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà máa pẹ́ sí i. ẹ wo ọ́fíìsà ṣe rí àwọn ẹbí òjò ìgbádùn. wọ́n lè ń wò pé bóyá mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe ni o ṣùgbọ́n kí n yọ ìsọlẹ́nu kúrò because bí tán ti ń gbọ́rọ̀ lọ yẹn wọ́n ti ń wò pé ẹ èmi fẹ́ yọ ọmọ or something pé mo tìyá mi mọ́lé mo dẹ̀ rí i pé ó fẹ́ dàbí pé kò yé wọn ó bẹ́tà kí n lọ ra ṣe bí wọ́n ṣe sọ because wọ́n ní tí mi ò bá release wọn àwọn máa àwọn gbogbo ẹbí máa kọ̀yìn sí mi ṣẹ́yìn ṣẹ́yìn ọ̀rí sìn ṣe rí i pé ó bẹ́tà kí n lọ ra fi lẹ̀ kí ayẹyẹ máa lọ jẹ́jẹ́jẹ́jẹ́ wọn. ẹ eh, chief kò sí nǹkankan táwa lè ṣe gbogbo ẹ wà lọ́wọ́ yín ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́pàá tí tú opponent méjì tó bá ń jà tọ́lọ́pàá bá ti sọ pé ẹ lọ sẹ́tù lára yín tó bá ti sẹ́tù lára àwọn tó bá bá wa ẹ jẹ́bi sí kọ́ táwa máa ṣe ni since time pé ẹ̀yin lẹ fẹ̀sùn kàn wọ́n so ẹ̀rẹ̀ tí lóríkà release wọn ni kò sí nǹkan táwa máa ṣe ṣẹ́gẹ́ officer màmá tí a lọ arrest ẹ lọ release wọn bíi san sa ta ló fẹ́ san owó bẹ́ẹ̀lì. dùnà òbí ikọ̀ tẹ máa ń jẹ́ kán máa ba ọlọ́pàá jẹ́ nìyẹn ṣé bóra dáadáa tẹ máa sorry sir. everywhere bail is free bail is free ah wo bí máa kí lè tún jáde lẹ́nu ẹ̀ mọ́ ah, ṣètù báwo ni lóṣòrí tí àwọn kọ̀m̀pẹ́nà tó bá tiẹ̀ sọ pé wọ́n appreciate ọ̀tọ̀ nìyẹn pẹ̀pẹ́ wọ́n fẹ́ bẹ́ẹ̀lì èèyàn you are not telling me pé ta ló máa sọ bẹ́ẹ̀lì abeg go and do what i do what i told you. stand sir. chief ẹ má bínú ọjà. ẹ sọkẹ sọkẹ ó yé mi kò sí wàhálà ṣe gbọ́. ó jàre ẹ̀yin Why? Why máa ẹ wá ilẹ̀ jẹ́ ká ẹ bá bẹ̀rù wá torí tó tó gbẹdẹ tó ṣẹlẹ̀ ó wàá sọ wípé o dé ilé ẹ̀kọ́ ṣe kó yọ dànù ṣó ti gbọ́ ọmọ rẹ ni ó lè yan ìyá mi fún òun náà kò dẹ̀ lè yan ìyá mi fúnra rẹ̀ ṣó ti ń gbọ́ra mi kó gbàgbé rẹ̀ àti bá wí àti bá sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ gbé níbi ó ti ń gbọ́ ṣó ti gbọ́ òun náà kò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò lájú. ẹ wo ṣeré mi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní dí ọ̀dọ̀ ẹ̀ mọ́ kí nìkan tí mo ṣe fún tó wọ́ṣù mi ṣùṣù tó lè mi mo pa ọmọ òun jẹ tó wá fi ọlọ́pàá mú mi odidi márùn-ún mo lọ police station tó fi tì mí mọ́lé èmi ni mo bí mi ò pa jẹ́ kékeré o wá jẹ́ pípa tó ń wá nígbà tó wá bí ọmọ ló wá ní mo pa ọmọ oúnjẹ èmi bó ṣe wà yẹn mo ti yọ ṣé ṣé bó ju yín lọ ṣe ọmọ tí mo bínú mi tó parọ́ ọrùn kan yẹn mọ́ tó lèmi ni mo pa ọmọ oúnjẹ tó dẹ̀ sọ ọlọ́pàá mú mi. bó ṣe wà yẹn mo ti yọ kó nà ọmọ tí mo bí láyé àti lọ́run mo yọ̀ǹda ẹ̀. àdùnní tí máa ń bẹ̀ mí fún yẹn ó ti lè sọ̀rọ̀ jù ara àsọtọ̀rọ̀ tó máa ń sọ náà nìyẹn o kọ̀ lọ́mọ òṣìbá kan máa bẹ́ẹ̀ ló délé wọn ń jẹ sùtù lọ sọ̀sọ́ sọ bẹ́ẹ̀ pé wàá rí wàá gbà wàá ṣe kíní ká mo dẹ̀ máa ń sọ fún ẹ aṣojú ọ̀rọ̀ ti pọ̀ jù. Ah, kò sí wàhálà ṣé nígbà tí mo sọ tinú ìdígbà yìí. sí mẹ́dọ̀ akórira kì í yó atọpinpin kì í lóbìnrin ẹni ọ̀rọ̀ ń dùn ládùn jù kì í rẹ́ni bá ṣeré díẹ̀ ni mo fi bálágbá ti já tan ṣé ó ṣe fọ̀bẹ́ gé kúò ni ò ọmọ míì tó lọ mú lọ́jà àbí lọ́dọ̀ ẹnìkan òun náà dẹ̀ níyà mi tí ó mú n tí ẹ̀gbọ́n wa ń sọ farabalẹ̀ kó o gbọ́. ẹ wo ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣé nígbà tí mo sọ tí mo fún yín òun lẹ ṣe sọ gbọ̀ǹkan tẹ́ ń sọ yìí báyìí ni máa ṣe nǹkan mi kò yí padà láì ti dáyé kò yí padà. ẹ jẹ́ kí n sìn. má jẹ́ kó yọ kò kọ́ńtrọ́fásì ni o kọ́ńtrọ́fásì ni ẹ máa tún dáa lẹ́yìn. ṣẹ́ni mi ní bá ń fún yín jù ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́ ṣé ń wo èèyàn ti ẹ̀ lábẹ́rẹ̀ sí ní fi ojú burúkú wò mí pé mi gangan fúnra mi ni mi ò ní kan ṣe wọ́n fi pé fúnra mi ni mo fi gbogbo ọkùnrin ṣakọ pé mi ò fẹ́ settle down pé mi ò tiẹ̀ fẹ́ dúró lé ọkọ ẹ because wọ́n hard fún wọn láti believe wípé báwo lèèyàn ṣe máa dá bí mo ṣe dá tó yìí lọ́mọbìnrin kó máa wá sọ wípé wọn ò rí ọkùnrin gbé sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó bàbá ó ti sún mi ẹ̀sìn yẹn ti pọ̀ jù. arábìnrin mọ́lá gùn jìnnà gbogbo ohun tó ń bá bọ̀ kó tó débí làwọn onílẹ̀ ti fi hàn mí. wọ́n ti fi wọ̀nyí. iṣẹ́ tó ń wò yìí mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá bàbá mi ni bókò ń jẹ́ ti lé dùà èmi náà sì fi lọ́mọ lọ́wọ́. àmì àmì bọ̀tí ẹ kí ni wọ́n sọ fún yín kí du. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọ àfọwọ́fà ẹni o. àfọwọ́fà tèmi. ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. àwọn àgbà ló ṣe. ẹlẹ́yẹ o. ẹlẹ́yẹ ń jẹ́ ní gbèjè jẹjọ. yeye ṣé kò sí tẹ pé pàdé pàjáwìrì. kọ́mọ̀ bá a sí ni àwọn méjì nínú ọmọ ẹgbẹ́ yìí àwọn náà wá tán náà fẹ́ bẹ́gbẹ́ sọ̀rọ̀ wọ́n á ní ká pè pàdé pàjáwìrì. yeye o ẹ jẹ́ káwọn méjèèjì ó dábàrà lérè kókò bí ó bá ya kó ya. ẹyẹ tó mi. ó yeye ọya sọ̀ǹtọ́jú rẹ mo kẹ́lẹ̀ yẹ o. ẹlẹ́yẹ ń jẹ́. ẹ ṣí ẹ̀yìn ẹgbẹ́ mi <laughs> wọ́n fi mí ṣeré ọmọbìnrin kan mà ní ó fẹ́ fi mọ́tò pa mí hmm. ó ní kí n lọ kú sílé. ọkọ mi ọkọ mi olórí burúkú wo ẹ ríran ni ẹ ẹ ẹ mọ àwọn ọkọ yìí ni kí ni sọ ogun eléyìí náà. ìwọ ló fẹ́ gbá mi ìwọ ló fẹ́ kọlù mi jẹ́jẹ́ mi mò ń bọ̀ ìwọ ni. ẹ̀yin bọ̀ jẹ́jẹ́ yín ṣé mo pé tọ́mọdé ọ̀rọ̀ kóòtù sí iṣẹ́ kí bẹ́ẹ̀ ṣe máa pa ọmọ mi nìyẹn ṣé kí wọ́n sọ pé mo mọ̀ wá gbá yín ni because mo hàn sí mo hàn hàn hàn ẹ ẹ ẹ dúró sí mi báyìí exactly wọ́n ju mọ́tò yìí bẹ̀ gọ́gọ́gọ́ ẹ dúró sí tẹ́ ẹ ṣe bí ẹ tí ó gbádùn ẹ wá ń dà báyìí ẹ ń dà báyìí ẹ ń dà báyìí ẹ ń dà báyìí ẹ fẹ́ kí n gbá yá fẹ́ kí n gbá yé àbí. tó ti máa wá gba yín sí àwọn sọ yín tó èmi mo gbá yín tó mo ẹ bá kọ́ bá mi o ah. tó bá mi fẹ́ kú sí ẹ lọ kú sí ẹ yín o. jẹjẹrẹ mi mò ń bọ̀ jẹjẹrẹ mi mi rí ọ jẹjẹrẹ mi mò ń bọ̀. ẹ kó sí lọ ọ̀gá kó wá ní mọ́tò jọ dájẹ dájẹ dájẹ jẹ ẹ ní kúrò sí i ah. ah. àwọn yóò ṣe alákòóbá lọ́kẹ́ ti fi ọjọ́ àárọ̀ yín kẹ́mi ṣe kọ́ tó da sí láìpù yín káyé yín má bàjẹ́ báyìí tó bá ti bá dọ̀jọ́ ayé ayé yẹn má bàjẹ́ má wọ́n jẹ́ má kú sí lọ́rùn ẹ̀mí kọ́ ló bá pa yín o àwọn tó bá pa yín ni wọ́n lọ́ bá. jẹ mí o ẹ̀yin ẹgbẹ́ mi ah, mo fẹ́ kẹ́ bá ń dára fún mo fẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ ẹ̀yin ẹgbẹ́ mi o ẹ má oh. jẹ́ kójú tì mí ẹ má ń dára fún. yeye ṣé bẹ́ẹ̀ mọ̀ pé irúṣẹ́ tèmi mọ̀ jẹ́ dáadáa ni ẹ gbé fún mi kí lọ́ọ́ ṣe báṣubàṣu kó mọ̀ pé àwọn ẹlẹ́yẹ ń bẹ. àṣẹ́gun mo fàṣẹ ní ọlọ́kọ̀ rẹ̀ jẹ́ dáadáa. Ah, ah, bàbá mi mọ́. níjọ́ òun ló ti mú ẹjọ́ rẹ lọ sáàárín àwọn àgbà o èmi ò mọ̀ pá jẹ́ níyà yẹn. àwọn ah, ń pè wọ́n lájẹ́ àwọn abiyamọ ni àwọn àgbà náà ń pè wọ́n. mi mọ̀ mi mọ̀ mi mọ̀ pé wọ́n mi mọ̀ pé. ìbọ̀bọ̀ tí àwọn ni wọ́n ń dín pẹ̀lú mi látọjọ́ yìí àwọn ohun tí wàá pọ̀ jù náà àbí kí la gbé kí náà jù. kò sí tó kàn wọ́n gbogbo ọmọ kékeré tó bá ti ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ibi tó máa ń gbà yọ sí kò níye. <coughs> ok ẹ mọ nǹkan ẹ jọ ẹ jọ kí kí ni màá bá mi rí ṣe sí báyìí. ó dà tó bá di ọjọ́ mẹ́ta lénìí èmi pẹ̀lú rẹ àájọ gba ọ̀dọ̀ wọn lọ. àbàbà báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí èmi lọ sọ́dọ̀ àwọn àjẹ́ èmi ò lè lọ. wọ́n pè wọ́n lájẹ́ mọ́ ah, lọ́dọ̀ àwọn àgbà. kí n tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn àgbà. a tó lọ síbẹ̀ máa ti pàrokò ránṣẹ́ sí wọn. next time tí bá rí ẹnbí báyìí màá make sure pé mo fi ìbọn destroy ẹsẹ̀ yẹn àtẹ̀yìn sọ̀ngbé ẹ̀ náà gbogbo yín tí bá rí anybody yín nù léyìí ah in fact ẹ̀ regret pé ẹ̀ wá yẹrí you you know I have a gun màá make sure pé mo yìnbọn fún ẹsẹ̀ tó gbogbo ìdí tó máa ń ṣe wẹ́rẹ́kẹ́ káàkiri ẹ̀ ó máa yẹ ni. ṣìbó dàbá ìdán ẹ wo èmi màá ní ìsinmi ẹ wo mi dáadáa kí ni mo ṣe. ẹ jí ah, ẹ. bá mi bẹ̀rù. yẹ yẹ olúwa yóò ní ọ̀sán ọ̀gá mi. ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o ti rí wọn dáadáa next time tí o bá fún ọ láyè láti wọ ẹnu gate wọnú lé bíbá ẹ massacre iṣẹ́ ẹ tán bíbá ẹ nìyẹn now make sure you get them out of this house. kábọ́dì ẹ bọ́ta. wọ́n ní kẹ́ ẹ jáde. you know I have a gun. ọmọ kò máa ń bí ìṣòro rẹ. go. go. go. go. go. go. go. go. go. go. olóògùn. mo ṣe à please na mi. bẹ́ẹ̀ ti di di di. bẹ́ẹ̀ ti di di di. olórí bùkún. ẹ tó sí lọ. ṣubú inú igbó yẹn ni kò tún gbà gba inú igbó yẹn tún dà sí dà sí dà sí gàrẹ́gọ̀ tó kún ó máa pọ́n á kún kí ni ó sunkún ni á kún ó ṣe bẹ̀rẹ̀ ni o tún padà kò lọ tún pọ́n kò la ẹkún lọ rárá ó dìgbò bá kùn wàá pọ̀n á kún á pẹ̀rẹ̀ máa kún àbí ò ní kún <laughs> ah, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ á kún. Ah, mi lè fọmọ mi lẹ o ah, mi lè fọmọ mi lẹ mi lè fọmọ mi dájọ o torí ọmọ mo ṣe ń jìyà torí wọn ni mo ṣe ń jìyà kí wọ́n fún kọ́nù wọn kí wọ́n fi dájọ́ torí kíni ah irọ́ mi lè gbà mi lè fún wọn fi dájọ́ kí wọ́n máa gbàdájọ́ máa fúnra wọn. ilé òbí ẹ wọmi gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún mi. Ah, àmọ́ ẹ ṣètò òkèwé ọ mọ̀ pé wọn náà fúnra lára rẹ báyìí o ti dẹ̀gbẹ́ àgbà o ti báyé jẹ o ti báyé mu. Ah, èmi ò báyé jẹ mi ìbá kí náà ń pè ló báyé jọ báyé mu. Ah! <laughs> wòmí ẹlẹ́yìí ẹni ọmọ oṣù jókòó yìí. àárọ̀ ewo mi ẹwo lóòótọ́ wọ́n pè mí wọ́n pè mí ọ̀rẹ́ mi pè mí sí mo lè sọ jẹ́ kó mọ̀ pé mi ò ṣe mi ò ṣe mi ò darapọ̀ mọ́ wọn. Hmm, wòmí. Hmm wọ́n fẹ́ kó o ṣèrántí kankan ẹnìkan fún ọ ní oúnjẹ jẹ hmm, bóyá ń gbọ̀ dáadáa o ọwọ́ agbóúnjẹ náà wà kọ́ jẹ kọ́ kò jẹ kúrú nǹkan kan ọwọ́ ajẹ́ oúnjẹ tí wọ́n jẹ yóò fi wọ́ ọ wá sínú àwùjọ ayé ni oúnjẹ ayé lọ jẹ ìwọ náà ti di ìmúlẹ̀. ìyá tó kún bọ́ ṣerú eléyìí fún mi lóòótọ́ ọ̀rẹ́ mi ni ó máa ń fún mi lówó á fún mi ló jẹ gbà mí ọbẹ̀ gbà mí gàrí lóòótọ́ ó fún mi lẹ́kọ̀ọ́ ó pè mí mo sì ní mi ṣe. <laughs> wòmí arábìnrin bẹ́ẹ̀mi àrólé ọlọ́fi ìgbòmẹ́kùn ìdàrí tí ṣe bíi mọ́lẹ̀ àwọ̀lú elúyẹmí ọmọ agbáka korobodo lójú ogun gbogbo ara mi kìkì ogun. ọ̀sá méjì ló bí mi bẹ́ẹ̀mi bá wá sọ fún ọ pé náà ń jó lórí omi ìwọ ò ṣe sọ fẹ́mi pé kémi ọlọ́rẹ̀ kérú rẹ̀ wá wá wò mí torí pé mo mọ̀ pé wọ́n ṣèkà fún ọ ni nǹkan yóò wù ọ́ ọ̀gbọ́n ifá kan sọ̀rọ̀ ó ní ẹ̀lú mi àgúnbẹ ẹ̀lú mi ẹ̀wù ẹ̀jẹ̀ òdòdó mi òdòdó ẹ̀jẹ̀ mi hè adífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí baba ń sanwó lọ sílé olójoojúmọ́ wọn là kì í dúró kí hun bẹ́ẹ̀ a kì í bẹ̀rẹ̀ kí wọn bẹ́ẹ̀ a kì í fẹ́ràn orí wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ dánú orí sí wọ bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà nítorí kíni wọ́n nítorí àwọn ọmọ kéékèèké tí ń bẹ́ẹ̀ lé olójoojúmọ́ nítorí àwọn àgbà sanko sanko tán bẹ́ẹ̀ lé olódòdúmọ̀rò ni wọ́n ní tó bá ti rí lọ́kọ̀ọ̀kan wọ́n máa rí fún ẹni wọ́n máa gbẹ̀jẹ̀ ní ẹsẹ̀ bẹ̀ Ọ̀rúnmìlà ló wàá bẹ̀ wọ́n wọ́n ní bọ́ọ̀rùn mi làbá wàá bẹ̀ wọ́n tí wọn ọ̀bá gbọ́n torí ìwọ yìí Ọ̀rúnmìlà ló ń ké sọmọ wọn ọ̀sá méjì ọ̀sá méjì lọ́sẹ̀ ní kótókótó pẹlẹyẹ wálé ayé ó lẹ́lẹ́yẹ kẹlẹ́yẹ tí ń bá tó bá wàá bẹ̀ torí tiẹ̀ tí ọ̀bá ó mà ṣe o ọ̀dà èmi náà wọ́n wà yọ òkú padà sọ́dọ̀ olóko ọ̀wà lọ́ọ̀rẹ́ rẹ̀ wo wo. wò ó wò ó fi dúpẹ́ sọ́jọ́ iwájú ọlọ́ọ̀rẹ́ ra ẹran ọ̀wà lọ́ọ̀rẹ́ dà padà fún wọn kọ́ dẹ́ran wọn èyí ò lẹ́ran wọn tó jẹ́ odidi ẹran kọ́ wà dà padà hmm. bọ́ba wa dá odidi ẹran padà wòmí sọ̀pá sí bẹ̀m̀bẹ́ jẹ́ ká mọ táwọn ẹran sọ jáde lẹ́nu má lọ má lọ kò jù bẹ́ẹ̀ lọ. a ah, ṣe é tan ní wẹgbẹ́ tẹ̀yìn ọ̀bá fẹ́. àbẹ́ wa gbà mí ìyá lọ́ládé irú ìdádúró ló wáá dá mi dúró látàárọ̀ gbà. ga o òrùn ló mú jọjọjọ yìí. èwo ló wá mú kiri. láàárọ̀ náà kí ni bẹ̀ mo fa mo fi iyọ̀ rẹ mo fi bẹ̀ sórí ẹran yìí mo wá mi wá kó bá mi lọ sínú ẹgbẹ́ nígbà mo fi rọ́pò ọmọ mi mi ní fi ọmọ mi kankan sílẹ̀ <laughs> kọjọ kan gbẹran yìí lọ́wọ́ mi kọjọ. abẹ́wà gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ kémi èmi o kémi bẹ́ẹ̀ mú ẹran kí n lọ bẹ́ẹ̀ fún wọn pàdé ibi tó bá ti ń ṣerú ẹ̀ ọlá ní pàdé tó bá ti dọ̀là mú nǹkan ẹ̀ fún rẹ o kí wọ́n lọ sọ wọn pẹ́pẹ́pẹ́ sí o ẹran nìwọ́ fẹ́ fi dípò ẹran tí wọ́n ń jẹ lọ́hùn ló bá tàn mẹ́ràn lọ fún rẹ̀ mi ò lè bẹ́ẹ̀ mẹ́ràn lọ o. o lè bá mú lọ. mi ò lè bẹ́ẹ̀ mú lọ. ó dà kó burú kò sí wàhálà ṣé tí n bá débẹ̀ lọ́la ṣé wàá bá ń fẹ́ ni. ọ̀ kékeré mà nìyẹn ibi tọ́lọ̀ ń bá ràn wá lọ́rọ̀ àṣẹ débẹ̀. ṣe mo dúpẹ́ ṣàánú mi o. kò sí ìyọnu yẹn kú ọ̀rọ̀ ọmọ. yàrá ẹ lọ́la máa mú lọ máa mú lọ. ẹ kò sí wàhálà èèyàn tọ́lá ẹbí ìyá àbèjì ó mẹ́ràn wa ìgbà tó ń ṣe òmù jọ́ ẹ. táwa yìí bá táwa lè bẹ sọ̀rọ̀ ta ló tún fẹ́ bẹ sọ̀rọ̀ mi ò láì behavior towards your mother báwo ló ṣe máa kẹ̀yìn sí màmá ẹ̀ màmá ẹ̀ ni nà ó ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ ẹ̀ ni nǹkan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn kí ló cost ẹ owó wà gbogbo ẹ̀ wà ọlọ́run ti kẹ́ ẹ kí ló cost ẹ láti tọ́jú mọ́mí ẹ̀ ẹ́ ṣé òun rántí gbogbo gbogbo nǹkan tí ìyá ti ṣe lórí ẹ̀ ṣé látòrí iná kí ni a fẹ́ sọ ni àbí food ìjọ kò muyàn ìjọ kò ṣe tí bí kò ṣe tọ̀ òun ló máa mú ẹ lọ́sùkò òun ló máa fọṣọ wo wo àtẹ̀yìnwá bó tẹ̀ ro ti sìn wo gbogbo nǹkan tó ti ṣe fún ẹ ńgbà kékeré wò ó jẹ́ ìṣọ́ kankan fún ẹ tó o bá sí pé màámi ti dàgbà ni ó sì wù mí kí n máa múyàn wọn ah ni níbi tẹ́mi fẹ́ràn màámi dé kódà. ẹ wo ẹ̀yin guys ẹ kàn ń sọ̀rọ̀ báyìí ni ẹ ń jẹ́ kí n máa rò pé èmi ni mò ń deliberately láti máa fẹ́ fún mọ́mì mi lówó mo ń sọ fún yín pé èèyàn pa mí lọ́mọ ẹ ní kí n máa fún wọn lówó aná jẹ́ níyà mi ẹ gbọ́ràn ni èèyàn pa ọmọ ọmọ ẹ ẹ dẹ̀ ní kí n máa fún wa lọ kó owó mi kí n máa lọ kó fún màámi kílẹ̀ kílẹ̀ ń bá mi sọ tí ò dùn gan pàápàá ẹ aná jẹ́ níyà mi ẹ ẹ mi lè fẹ́ gbọ́ yẹn Mr. Lọ́ládé you are very wrong ṣé kí n sọ kí n kàn fún yín ṣe rí ìyá ẹni nìyá ẹni o tẹ bá wọnú báìbù dáadáa ìtàn Fáráò bó ṣe burú tó tún jọ lórí to. Eh? àti lọ́run tó ó máa fi ọwọ́ méjèèjì báyìí àfihàn oúnjẹ fún ìyá ẹ̀ nínú ọwọ́ ẹ̀ ó dẹ̀ máa jẹ́ odidi ọba àlù kan inú ìyá ẹ̀ sì ń dùn bẹ́ẹ̀ nínú ba bá ṣe ń dùn sí i kò rí o ṣùgbọ́n gbà tí èdè mú tí ò ṣe bẹ́ẹ̀ mọ́ sunkún báyìí lọ́wọ́ ọ̀tá tẹ̀ mr lọ́ládé màmá lè má jàjẹ́ màmá lè má jòso ṣùgbọ́n torí pé nu màmá ò dùn you have money ó tọ́jú màmá ẹ̀ sáà tó bá jápá wà ní nǹkan tó bá jẹ́ pàwọn àṣẹ́nu wá lè dùn sí ọmọ náà ó gbọ́dọ̀ rárá ìyá ẹni òun ìyá ẹni eh. màmá ẹ̀ ò lè ṣerú ẹ̀. jẹ́ ká lọ bẹ mọ́mì bọ́tún bá ti sọ ẹ̀gọ́ gan ni solution. ẹ ṣé òun gbéṣẹ́ rán yín ni. ọ̀túnba ṣé òun gbọ́ o ó wá ń pè mí ní mr lọ́ládé ẹ̀ẹ́n mo ti di mr hansen tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kó lè ìwọ náà sọ fún màmá ẹ̀ pé kó pa ẹ́ ní ọmọ tó bá pa ẹ́ lọ́mọ tán kó máa mú owó ẹ̀ kó máa fún màmá ẹ̀ pé ẹ ṣeun o tẹ́ ẹ̀ ń pa mí lọ́mọ ẹ ṣe o bẹ ṣe ń pa ọmọ ọmọ yín o. abiyamọ nìyá mi ìyá mi ò lè ṣe bẹ́ẹ̀. o oh. yes ìyá ò lè ṣe bẹ́ẹ̀. yes bọ̀ ìyá tèmi pa ọmọ mi. awúfá. má sọ pé ìyá yẹn ló pẹ́ lọ́mọ. yes lókìá àti kékeré kò pawọ́ tó fi dàgbà tó yìí ìyá ò pẹ́ àwa jẹ́ ọmọ tó bí nìyá ẹ pa tẹ́tẹ́ eh. ẹ̀ dúró ná káàtẹ̀ wá sọ pé ọmọ ṣàìsí ṣé nǹkan tí wọ́n ṣe fún ìyá yẹn ṣó ráìtì ni ẹlẹ́ran ara ni. ẹ ló jàre ẹ ah. eh, máa ń jà sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ yẹ. kí ni. kí ni. Ah! Ah! kí ló ṣẹlẹ̀. ó ti rí ọ ní ọkọ̀ tó ń gbé àwọn ẹrù mi bọ̀ pé ó rì. yé ṣé wàá tán. Ah! ṣé wàá tán. Hmm. àìkò fanlẹ̀ o ifá ti ń ṣe ọtúnba hmm. ẹ sọ̀rọ̀ mi tọrọ wa. you see wo gbogbo wàhálà tó tó kó rẹ sí ìgbà tí gbogbo tó ṣe tó ṣe wà pẹ̀lú màmá ẹ̀ gbogbo orú nǹkan báyìí yóò ṣẹlẹ̀ tẹ́ ẹ wo tó bá jẹ́ màmá ẹ̀ gan ló wà ń di ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe èmi ò lè blame ẹ because ẹlẹ́ran ara lèmi fúnra mi mi ò lè wọ ọmọ kan láti kókó kó wá dàgbà tó bó ṣe dàgbà yìí kó wá kẹ̀yìn sí mi gbogbo nǹkan tí bá ní ni màá fi bá jà tó bá jẹ́ ìdí ẹ̀ ló ń bẹ jà all right because o ò tọ́jú ẹ̀ so the only thing the only solution for you now ní pé kó jẹ́ ká gbéra báyìí bóyá èmi ni o bóyá ọ̀la ni o ká lọ sọ́dọ̀ ọmọ mi ká lọ bẹ̀ wọ́n because ó possible kó jẹ́ pé ìbínú àbí wà tó ń wù sí yẹ ló ń fa gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ìyá yẹn gan lè má mọ nǹkan kan nípa ẹ̀ ìbínú ọlọ́run wà téèyàn ò bá ṣe the right ìbínú ọlọ́run wà tòótọ́ ni mo sọ fún ẹ o á dà kó ronú kó jẹ́ ká decide ká wá bá ṣe máa lọ bá ẹ mọ́mì kó dẹ̀ tán bẹ̀ because Eh, eh, gbogbo eléyìí tó ṣe ìṣẹ̀lẹ̀ yìí àmọ́ ńlá tó ṣì ń bọ̀ má padà sẹ́sẹ̀ àárọ̀. ìyá lọ́ládé àbí kí náà ń pè ọ́ kí ni gbogbo ìtumọ̀ rádaràdà kò tó ń bá mi ṣe nínú ẹgbẹ́ yìí. wọ́n ní kó o mú ọmọ kan wá nínú ọmọ ẹ olè lè fi sílẹ̀ kí ló rí lọ́bẹ̀ tó fi wárú ọwọ́ ta ni ọ́ ta ló jámọ̀ ta ló ka ta ni ta lọ́lọ́kọ̀ tọwọ́ wáyé tó ń bá mi jádàkúnà wò kí ni rádaràda hmm. ó rí mi wò bí ìran. Hmm. yèyé ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nù ṣe ráwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyá tí mo jẹ́ lórí wọn pọ̀ mi wàá gbàdúrà kí n fojú sunkún kankan nínú wọn ẹ ṣàánú mi mi lè múlẹ̀ o ẹ wò mo ti máa gùn tọ̀pọ̀ lọ́jọ́ tẹ́yìn ẹ gbagbá mo ti só mọ́ta tẹ́ bá ti ṣetán kí n lọ wọ wá mo fi rọ́pò àwọn ọmọ mi. pálọ̀ ẹ mọ́ ọmọ láyà o ta ni gbẹdájá ń jùrù ẹ̀rọ orí búrẹ́ wo ló mú wa ta lè bí ọlọ́pàá hàn yìí wọ́n ní kò mú kan ṣoṣo péré wánú àwọn ọmọ ẹ̀ ó ní wò lè filẹ̀ abẹ́ gbọ́dọ̀ pò ní. ìyá lọ́ládé wọ́n ní kí wọ́n mú lọ́ládé lẹ̀ ìwọ sọ pé wò lè mú lọ́ládé lẹ̀ irọ́ ló pa o ọmọ jọjú lọ́ládé wúlò fún wọn lọ́ládé tó ń fìyà jẹ́wọ́ ṣé bí torí lọ́ládé ni wọ́n ṣe wọnú ẹgbẹ́ ayé yìí ìwọ wọn ń sọ ní ìsìn pẹ́pẹ́pẹ́ sí o ìwọ òfin lọ́ládé lẹ̀ irọ́ ló pa o lọ́ládé ti dẹrùn ayé. ẹ wo ẹ wo ẹ wo tẹ bá nìkan mi tẹ bá fẹ́ gbà mo fara mọ́ ṣùgbọ́n kí n fọmọ mi lẹ̀ mi lè fọmọ ọmọ mi lẹ̀ o. ó láyà o yeye ẹ pàṣẹ. wá gbọ́ o ìyá lọ́ládé wọ́n ní bá ti ṣe làwí ẹnì yín àlẹ́ lòdì wọ́n fún ọ ní òní lọ́jọ́ méje ronú sí kọ́ ọmọ tó. àṣẹ́gun bẹ́ẹ̀ni àṣẹ́gun náà bá mú sẹ́ lẹ́ni ó gbé ọ. bẹ́ẹ̀ni. ta ló dọ́rọ̀ eléyìí wò fún mi ta ló ṣerú eléyìí fún mi ta ló pẹ̀ràn yìí èmi bá mi wọ́n pẹ̀ràn yìí mọ́ mi lọ́wọ́ wọ́n ṣèkà fún mi o ìkà lélẹ́yìí o eh! tèmi bá mi. ìbò eh! ni kí n relé yìí gbà. wọ́n pa lọ́yìn mọ́ mi lọ́wọ́ ni wọ́n pa ni. ṣé o lè. Ah, ẹran yóò gbọ́dọ̀ kú. ẹran ẹ̀wọ̀. ẹran eléyìí kò gbọ́dọ̀ kú. Ah, ẹran eléyìí ó ti kú ẹni bọ́ ti dun ni ó ti kú ọ̀rẹ́ di. Ah, àyíká náà ṣe fún mi. ṣe ẹran ṣe ìkọ́ni fámìlì wa lòun ni. kí ni. kò lè yé yín kí ló kàn yín àti ẹran. kò lè yé yín ẹ bá fẹ́ni tó máa jí ẹran yìí lọ sẹ́kọ̀ọ́ sọ fún yín o ẹran yóò gbọ́dọ̀ kú o ẹran yìí gbọ́dọ̀ jí ló ti ṣe màá mi o. ikọ̀ ṣe mi o ikọ̀ ṣe mi kò lè yẹ yín ni ẹ bá wẹ́ tó bá jẹrọ yìí o ẹrọ yìí kò jí o. màámi ẹni sùn màámi ṣé wàá òkè ìfọwọ́. mo mọ nǹkan tí mo ń ṣe mo mọ nǹkan tí mo ń ṣe kò yẹ yín ni ah. kò yẹ yín ni o ẹni wọn tó bá jẹrọ. ìbọ̀dá mi ẹ jẹ́ ká tẹ̀lọ́ pé ẹ jẹ́ ká tẹ̀lọ́ pa ọ̀rọ̀ yín ò yé mi sọ̀rọ̀ mama ẹ wò jọ nítorí Ọlọ́run i'm so sorry mo mọ̀ pé ṣe bínú ni ẹ jọ ṣé nǹkan tí mo ṣe lọ́jọ́ yẹn àṣìṣe ni àṣìṣe ò kọ́gbọ́n ẹ jọ nítorí Ọlọ́run ẹ dáríjì mi i am so sorry bàbá ẹjọ́ bá mi bẹ̀ ìyá wa ẹ jèbù rẹ awo ní gbà ń gbọ́wọ́ hmm. báwo bá gbà ó ń gbọ́wọ́ hmm. awo atẹ́ awo àti awo àfàyà bẹ́ẹ̀ mo sì mọ̀ pé ẹni tẹ́ láyé yín hmm. bẹ́ẹ̀ ní tì kí n tó dé bí ni mo ti mọ̀ pé ti foríjìn inú mi ò bá dùn kẹ́ bá mi foríjìn lásìkò yìí ẹ dákun ẹ jẹ̀bù rẹ. àwo ah, àwo ó ṣèwọ ni ó ṣèwọ ah, ah, ọmọbìnrin ní nǹkan tó ṣe fún mi ní nǹkan tó ṣe fún mi mi ì lè mi ì lè fẹnu sọ. ẹni bínú ẹni bínú ẹ má rárò kan. àwo mo dáríjì mo dáríjì nítorí títí ẹni ah, ó jẹ́wọ́ ni o ah, ṣùgbọ́n ilé yìí á kó ẹ lọ́gbọ́n á jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn tó máa ń taṣọ àgbàmọ́lẹ̀ hmm. bẹ́ẹ̀ ni. tí wọn náà ń gbọ́ báyìí. Ah! ó ti yé mi ó ti yé mi nǹkan tó ṣe fún mi. ẹ wò ẹ má rò ó mọ ẹ má rò ẹ ẹ jù ẹ ṣí mo dárí jù àwọ mo dárí jù. ẹ ṣe kú. ẹ kí làwọn èèyàn sọ fún ṣé báyìí nìsí àwọn ọmọ yahoo ni o. báwo ni wọ́n ṣe mọ̀ ṣé kò jẹ́ yahoo. tálátálá fẹ́ pè báyìí tálátálá ọmọ tó fẹ́ pè báyìí tọ́mọ. ìgbéyàwó ìgbéyàwó tó ní nọ́mbà yìí o. kò dára waste mama ẹni rádaràda òṣì wọ́n mọ́kùnrin. sórí orí burúkú tó ń bá mi ṣe ẹ̀mí ọ̀rá yìí ẹ o mo máa ṣe é lù mo máa ṣe é léṣe gan mi ráyè rádaràda o mi ò fọkàn mi báyọ̀ ṣeré o mi fi bá ṣe báyọ̀ ṣeré o ẹ máa kun pandé kan orí burúkú kiri ẹ máa máa fi gbọ́kọ lọ́kọ káàkiri ẹ̀yin oníranú onídọ̀tí. jọ ń ọlọ́run ṣé mi lò bá rí látàárọ̀. mélòó lè ra ọkọ ẹ̀ gan-an tó lárùn yọ ẹlẹ́nu hmm. kí ni mo fẹ́ fọkọ ẹ ṣe hmm. ìwọ náà dà jọ ṣé torí mo ti ń ro ẹ fún ẹ mo ti ń pẹ̀ láǹtì yẹn ni ò jẹ́ kórìí ẹ pé mọ́ ìwọ náà dà sórí ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ gidigidi gan. ẹgbẹ́ ló yín dákẹ́ jàre ẹgbẹ́ ló ṣì yín dákẹ́ àgbẹ̀ ẹ̀yin àgbàyà òṣì yìí ẹ̀yin àgbàyà rádaràda. mo wù ẹ́ mi rí nǹkan kan. Hmm kí ló ń ṣe ẹ ọkọ ẹ náà dà kí ló fẹ́ fọkọ ẹ ṣe. màá lu sílùkà bàtà sí ẹ lára kí ló dé kí ló dé kí ló fariwo báyìí. ẹ má jẹ́ àyín so ni o. báwo lè ṣe jẹ. ẹ bí wọn. ẹ má jẹ́ àyín so o ẹ mú so gidigidi gan ni torí ti bá gbà mú ti bá <laughs> gbà mú ìkíní kan tó dàbí àjẹkù pákó. ṣé o ṣó ń gbọ́. ẹ kí ló wá fi fariwo sí i kí ló dé ṣé wọ nìkan ni. ẹ ṣáà kìlọ̀ ẹ máa bá wọn. lẹ́nu iṣẹ́ dọ́kẹ́jọ̀rẹ́ ẹ̀yin oníranù ṣì ẹ mọ̀ máa ṣorí burúkú kiri nǹkan tẹ ní lọ́hùn kò tẹ́yìn lọ́rùn rárá dúró kí ni problem ẹ ná kí ló fẹ́ tí mo ṣe títí mi ò ṣe fún ẹ wòmí ìnà wòmí látòkè délẹ̀ ọmọ wà ń bẹ̀ náà gbogbo kiri àwọn ìyá tó ti tó ti rà tó ti rà tán tẹ́gbẹ́ pápá kékeré burúkú lọ́wọ́ fi ń kó yín kiri. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ tí bá gbà mú tí bá gbà mú. tìmílẹ̀ ah, ah, mo ah, fẹ́ jà tìmílẹ̀ mo tún fẹ́ jà tìmílẹ̀ mo fẹ́ jà. ẹ má jà yín so rádaràda rádaràda ò sí. ẹ mọ̀mú kẹ́ ẹ kí n náà. mo fẹ́ rí òkè sọ. èdè ìlú wo nìyẹn gẹ̀ẹ́sì ló sọ yẹn o níbi tá a jókòó sí. Si wàá mu nǹkan sáyà wàá jẹ nǹkan sáyà ẹ wàá tún là nǹkan níbi tá a jókòó sí ẹ ókè ibi tí báwo wò jẹ́ sọ fún ẹ pẹpẹ súpù wa ẹ ìṣèwù wa ẹ cow tail cow leg àwọn hmm, oríṣiríṣi pẹpẹ súpù ló wà kọ́mọdé ìlọgbù ah, wà I need different varieties catfish pepper soup tilapia fish asun and all that. ìwé máa ló ń ti yín ṣe mo dúpẹ́ mo ọkẹ́. ó wà ní mo kankan tó wá kí mú mi. ìjọ ẹjẹ kí n kọ́kọ́ sọ pé gbé mi wá. àǹtí kí ló dé mo tún bá sọ pé kí lè máa mú kí lè máa jẹ gbogbo wa ń bẹ. ẹ gbogbo stress dem bá pẹ̀lú àtàrọ̀ ó yẹ kẹ́ kó yín dànù pepper soup everything ló wà ń bẹ wa. ẹ ṣe mọ hmm ẹ ṣe gan. jẹ́ nǹkan. ẹ má bínú jẹ́ kí wọ́n kọ́ nǹkan tí mo bá wà. ó dáa jẹ́ ń gbọ́ nǹkan tó bá wà. ẹjọ́ ọlọ́ládé mo wá fi sùn. ọkọ ẹ. bẹ́ẹ̀ ni sá. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ má bínú pé mo fẹ́ pò níwájú yín. pa. àmọ́ yorùbá máa ń sùn kankan wọ́n á ní ń bọ̀ ń bọ̀. àwọn láńdẹ́ẹ̀dì olójú dẹ̀ ní lajú ẹlẹ́kìtà lùbọ̀ kó wọ̀ torí bó ti lajú lẹ̀ tàlùbọ̀ ọ̀rọ̀ máa lajú sílẹ̀. ẹ wọ ọ̀rọ̀ kọ́ mi ò yé mi mọ́. mo ti try láti correct ẹ títí nínú ilé bàbá tí mo rí i pé kò fẹ́ gbọ́ òun ṣe wá báyìí pé kí n fi tó ilé tì kó má dàbí wípé ìgbà tó ṣẹlẹ̀ tán ta ló tún fẹjọ́ ẹ̀ sùn. ìjọ ṣó lẹ́tọ̀ọ́ kí ọkọ mi ibi tọ́lọ́run gbàdúrà ẹ̀ dé kó má tọ́jú yẹ. ah kò sí nǹkan tí ìyá ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀rí tó ṣe. àyìn ò lẹ́tọ̀ọ́ kò sẹ́tọ̀ọ́ rárá ń bẹ̀. a ti wá sọ sọ mi mọye ìgbà tèmi àti ẹ ti fà bí ìjà kan nínú ilé tó máa sọ ní kó mọ nǹkan tó ń ṣe débi wípé ìyá yìí wá wá wọn bínú sí i wọn tàka hmm? ipò máa rí tó fi ọyàn àyà wọn péjì ṣépè fún láàrin ẹdẹmọ nílẹ̀ Yorùbá àmọ́ tí Yorùbá ṣe báyìí àmọ́ ah. nǹkan tó mìíràn nínú títàkà yìí ọmọ kú nínú títàkà yìí kan náà iléeṣẹ́ jóná hmm. pẹ̀lú oríṣiríṣi nǹkan mi tó tún ti ṣẹlẹ̀ ẹjọ́ ṣé màá lajú mi lẹ́kìtà lòbọ̀ kó wọ̀ ni mo wá bẹ̀ pé jọ ń torí ọlọ́run èmi ò sọ pé ìyẹ́ àjẹ́ ni wọ́n àmọ́ gbogbo wa ó yé wa dáadáa pé tí abiyamọ bá ń bínú sọmọ oríṣiríṣi nǹkan lè turn upside down. a fẹ́ dàbí àjẹ́ kò tí ì ṣe bẹ́ẹ̀ mi lè mm-hmm. pe ọkọ mi lájọ ipe kó kò súnmọ́ wọn lọ́bẹ̀ wọn ẹ má bínú ó máa ṣàtúnṣe lọ́kọ mi insist pé sẹ́ òun níbẹ̀ yá òun. sọ ma pé o ti sọ something similar ọmọ ìgbà kan eh, mo pè mo bá sọ́ngbà ẹ̀ náà ó fà á kíkọ́ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n èmi ò wá mọ reason tí dájú káyọ̀dé tó máa fi sọ pé ah, àwọn ò ní lọ òun ò ní tọ́jú ìyá òun. táìmù tó wà lágbàlagbà yìí náà ni ó lè jèrè yín tó bá kú tán sìn ẹ sọ pé to God be the glory kíákíá ẹ ti gbẹ́ six by six ẹ̀ ń kùlé wọ̀nà gọ̀dọ̀ nù kòtò jẹ́ kó jẹ jẹ́ kó jèrè ẹ̀ mo bá sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó ṣàrí mọ́mì tèmi hmm? ó dẹ̀ sọ pé òun máa change kí n má bínú òun máa change òun máa ṣe èmi ò tẹ́ mọ̀ pé kò tí change uh, is that right uh, má má bínú sórí èmi fúnra mi máa lọ rí bó jẹ́ wíwọ́ bó jẹ́ kí n gbé pọ̀n àjọ dọ́dọ̀ yẹ ṣe ti gbọ́ mo dẹ̀ mọ̀ pé yàtọ̀ máa wà. ọtúnba ọtúnba ẹ má jẹ́ parọ́ fún mi ṣe rí ọ̀rọ̀ tí a ti sọ bàbá ọ̀rọ̀ ni o ṣe rí tẹ́ ẹ̀ bá lè bá sọ ilé tó ń jò tọ̀rọ̀ ẹ má jẹ́ ká fi owó bo irọ́ fún ara wa ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní sùúrù má fò má já mi lẹ́kọ̀ọ́ náà mo mọ̀ nǹkan tí mo sọ náà àṣé kí má sọ tọ̀rọ̀ ni àṣé ká má parọ́ fúnra wa ń bí ni ẹgbọ́n nǹkan tá à ń ti sọ náà ọmọ kú ìyá taka wáì tẹ́ bá bá sọ tọ̀rọ̀ tí ò bá ní tẹ̀lé wa mọ́ tí mi ní sọ́jú báyìí lọ tó bá wù kó gbọ́ tó bá dẹ̀ wù kó má gbọ́. ṣé ti rí àǹtí ẹ má bínú o gẹ́gẹ́ bí ọgbọ́n orí ọmọdé ti tèmi ṣé ti rí tí ọ̀rọ̀ bá ti rí báyìí sùúrù lẹ máa ní ẹ dẹ̀ máa láti kún fún àdúrà gidi gan-an ni torí pé nǹkan tó dára ó ń fàdúrà not to talk of nǹkan tó kù díẹ̀ káàtó ah. ṣó ti yẹ yẹn àǹtí ẹ try láti kún fàdúrà gidi gan-an ni ọlọ́run adé túbọ̀ wà pẹ̀lú yín nǹkan ò ṣe ọmọ yín mọ́ ẹ̀yìn rí kú ọmọ wọn lágbára. àwa náà ẹ ṣe kò lè ṣe wá. a máa kún fàdúrà náà ní bọ́mọdé yìí sọ lẹ́lẹ́ mo ṣàmọ̀ pé màá ṣe àtúnṣe àmú lọ́kọ̀ ọ̀pọ̀ ìbàdàn. ẹ jẹ́ kí n ti sè wọn lọ sí. a ah, ò ní lọ ọmọ àdàkùn àyà. ẹ wò pé kí n máa yín ṣe gbogbo ẹ. ẹ pa àjẹbù rèé. ọ̀rẹ́ mi ò bá yẹ. gbádùn. mi e ò ẹ́ mi. unlimited. Uh, ẹni imagine pé bàbá olórí burúkú ni bàbá tó gbé mi lánàá. Ah. Ah, ah. bá a ṣe máa ń ṣe náà àṣìṣọ́ bàbá mm-hmm. pàdé èmi àbí ọláìpín àdèjọ sọ̀rọ̀ bá a ṣe máa ń ṣe àjọ mo fún emprise olówó àókè kò sí problem òkè o àjọ wọlé. Okay, àjọsọ mo ló ṣe mí ṣàkàṣàkà ló ń gbé mi sọ́ọ̀ ló ń gbé mi ah. síbi ló ń jù mí tó tuntun sí. <laughs> owóye owóye. ó bá dàárọ̀ ẹ̀ ọ̀gbẹ́ni bọ̀bọ̀ jẹ́ kí n máa lọ fẹ́ máa lọ ló bá máa mówó ló bá di five k. Ah, ah, ṣé kọ́sẹ̀ jọ sọ nìyẹn. ọ̀gbẹ́ni ìyá ẹ̀ ló jì ní five k owó kíni gbogbo ètò ń ta mí bó ni wàá ti rówó treat ẹ̀ ṣàrà mú atm wèrè ni mo yàjú sínú báàgì mi mo ṣe sá lọ nìyẹn níbọ̀ mi understand ok fine o mú atm right now nígbà tó wá mú atm sí ṣé o mọ kóòdù ẹni o mọ pin tó ń lò. àmì ló máa ṣe ra ṣeré tó ń dùn mọ́ mo ra fi sí wèrè lórí bó ṣe sọ pin ní Ah, ah eh, wèrè wèrè ti jí. ìgbà tí màá tún dé atm mo ti ẹ̀kọ́ rò pé bóyá màá rówó gidi kan gbà ṣáà máa gbowó ló bá mo rò pé bóyá màá ṣe ẹni bóyá bíi two hundred gbà wọ ìgbà tí màá débẹ̀ eighty k lásán ni mo rí gbà. Ah, ok eighty thousand kò sí kankan nù ẹ. wa ìdásíwá wa kò ṣe nǹkan ṣé eighty thousand ṣọmọdé ṣọmọdé owó ni. ah ó try ó try. wa ọ̀rẹ́ ṣé bóyá sọ fún wa sí ni pé bóyá wà yìí hmm. eighty k wà lọ́wọ́ ẹ̀. àwọn ah, kò sọ̀rọ̀ sáyé fà wà. ẹ ṣe ẹmu ẹmu sí i. ẹ ti pọ̀ pọ̀ pọ̀ pọ̀. ẹ bò ní sọ̀rọ̀ a máa ṣe fàájì àmọ́ náà ẹ jẹ́ ká tún dárò ọ̀rẹ́ wa a máa kó ọ̀rọ̀ èèyàn ti wù mí. Ah ẹ̀yin ọ̀rẹ́ mi ṣorí àṣídẹ́ǹtì yẹn ojú mi kòrókòró báyìí ló ṣe àtẹ̀bárí ah, bọ̀dá yìí nínú agbára ẹ̀jẹ̀ bó ṣe ṣe orí lélẹ̀ dẹ̀dẹ̀ ṣe wà ẹ̀dẹ̀ ṣe wò ẹ̀dẹ̀ ṣe ifá àtẹ̀mí gbọ́mú ló pé òun mi àti mo ń fẹ́ àṣídẹ́ǹtì yẹn ti ṣẹlẹ̀ ah, bọ̀dá tó jẹ́ pé owó ló ń tọ́jú mu mi àti mo ń sìn wọn bó ló ti fẹ́ báwo ló yẹ fẹ́ kó bá a sí. Ah! ẹni para mi ò ṣe ni. Ah. in fact oh. ẹbí wọn yẹn kò ń ṣe ebi gidi tí èké ọmọ. nǹkan tó ti ẹ̀yà mi lẹ́nu ni pé dúró ah. family wo ni family wọn yẹn ni eh? from one problem to another problem ni ah. wàhálà yẹn pọ̀ o lóòlù wàhálà yẹn pọ̀. ó ti pọ̀ jù àdúrà tí mò ń gbà ni pé kó ló má jẹ́ ká ríru family wọn. àmín ẹ̀jẹ̀ tó ní dáríjì wọn. tàbí. ẹni wọ́n tẹ̀ta fún oníkà move out èmi ò dẹ̀ tí lówó kankan lọ́wọ́ báyìí mo tẹ̀ ti sáré sọ̀sùn mo ti sáré sósì mi ò rí nítorí àwọn pé ah, ẹni tó bá kú èèyàn kú náà lèèyàn máa ń bá jayé pé bóyá kí n wá bá yín ẹ̀mí kì í fẹ́ bá ẹ̀mí fún yín. ṣe help me fún mi. okay ẹ má jẹ́ kí n stress ẹ jù nǹkan tó kéré ni nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá di ní ọ̀la ó ti yé by ten pm send account sí mi ṣe ti yẹ máa bẹ máa credit ẹ ṣùgbọ́n má wò lè bẹ́ anybody sọ nǹkan mọ́ so ti so dẹ̀ má ro nǹkan kan lórí ẹ̀ púpọ̀ ẹ ṣe gan mo dúpẹ́. <laughs> kí ló ṣe fún ẹ. ọ̀rọ̀ ẹ ti sú mi o. àní kí ló ṣe fún ẹ. màmí mi ìfọkàn mọ́ ah, ah. torí pé kí ni gbogbo àwọn obìnrin tẹ́nàntì ilé wa pátá ní kọ̀ọ̀kan gbọ́n lójú kẹnu sí ló ń fẹ́ mi ìmọ̀ problem ẹ kí ni ìṣòro ẹ ó ti lójú kòkòrò jù ẹ má mi mi mi ìṣe mọ́. o ò fọkàn mọ́. mi ìṣe mọ́ ọ. wo wo wo ibi tó gbélé yẹn dúró lọ́wọ́ fẹ́ o ò fọkàn mọ́ ìwọ fẹ́ kọ̀kọ́. Ah, ládùúrú wàhálà tí mo ṣe kó tó rọ́kọ yìí. mo gbàdúrà gbàdúrà mo tojú bọlé ibi tí mi ò dé rí láyé mi ọ̀rẹ́bì kan mú mi débì kan lọ́mọdé ẹ̀ débi ẹ̀rù ẹ̀rù bá ẹ̀. nítorí kò lè rọ́kọ ọlọ́run wá ṣàánú mi ó gbàdúrà mi ò rọ́kọ tó ló fẹ́ kú mi. ẹ. ẹ wo màá mi ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó tiẹ̀ wá lẹ̀ mi ò ṣe mọ́ mo ti sọ yẹn ṣe ẹ mọ pàṣọ. ẹ mú mọ pàṣọ. pàṣọ tó ń kọrin. ẹ Mami, ẹ wo èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti rán sí mi tó lóun fẹ́ fẹ́ mi òun mo fẹ́ fẹ́ ń sìn. pàṣẹ wọn yàn sí. àyàn mẹ́rin. ó ti wáyé mi ó ti yé mi dáadáa. mọ̀rúfà mọ̀rúfà <laughs> àánú ẹ̀ ò ṣe mí ìwọ ń sọ wípé o fẹ́ fi ọkọ tiẹ̀ sílẹ̀ so tó bá fọkọ ẹ̀ sílẹ̀ ìjọ́bù ló fẹ́ lọ o ṣó fẹ́ wá sílé wa ni àbúfẹ́ máa yajúlé káàkiri ó ti láwọn ọ̀rẹ́ tó ń kọ ẹ níwàkuwà ẹ wo ojú mi ti wà nígboro mo ti jáde ah, ẹ wo ah, pàṣọ ti kẹrù sí mi náà ẹ wọ ọmọ náà ah, téèyàn kan wá fẹ́ máa ṣe pé òun jẹ́ bá wọ. ẹ wo ojú mi ti là mi ò ṣe mọ́ nìyẹn mo lọ fẹ́ pàṣọ. ó lọ fẹ́ pàṣọ. bẹ́ẹ̀ni. wo tó bá kò lè ọkọ tó wá di ohun tí wọ́n gbá bọ́ọ̀lù kiri mi ò ní ṣe bí ẹni pé mo rí ẹ máa máa wọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹ wo ẹ máa padà gbà náà ni màmí kò sí mọ̀tẹ́ fẹ́ ṣe sí nǹkan tí mo fẹ́ lẹ́ máa ṣe. ṣé bá a sọ ìwọ fúnra lára rẹ ló sì yọ̀ǹda ara rẹ lóòótọ́ àmọ́ roni lójú ọ̀sọ̀kan ọkùnrin ni ìjọ mélòó lọ́ọ́ fi lọ tó fi dé ọ̀ọ́. tẹ̀lé yín ni ẹ jẹ́ ká jọ lọ. ọ̀gbádùn mi ìbí wù mí sórí ìrìn àjò tíyà rẹ̀ ń lọ yìí ọmọ ìbáni débẹ̀ aráalé ẹni ìbáni débẹ̀ kódà ọkọ ìyá rẹ̀ ò lè bá débẹ̀ hmm, kọlọkọbọ náà ní wéré ni ọ̀gbádùn mi wá wò ó orí tí mo fi wá pe àwọn ọmọ tèmi náà ikú orí wọn báyìí ọ̀rá méjèèjì àwọn lọ́mọ ọba gbé wòmí èmi bàbá rẹ báyìí o mo sì tú gẹ́gẹ́ bí ìyá rẹ fún ọ gbogbo tó o bá fẹ́ béèrè lọ́wọ́ mi mo sì fún ọ. torí tó ń jẹ ọgbádùn mi jẹ́ ń tọ́ bá wù ọ́ gbogbo ń tọ́mọ mi bá ti ń jẹ ní kó ẹjọ́ máa jẹ ńlẹ́jọ́ máa mu bọ̀bá wa fẹ́ owó ọgbádùn bí mi léèrè ọ̀run mi lẹ́ ó ṣe lẹ́rọ̀ ọ̀gbọ́n mi bí <laughs> ilé ilé rẹ̀ tẹ́ bá lọ ẹ tètè dé o ṣe mọ̀ pé màá máa ṣàárò yín tẹ́ bá ti lọ. àǹtí ẹ̀ lè ṣàárò wọn àjọ máa wà nílé yìí tí máa fẹ́ lọ síbi ìkẹ́ máa tẹ̀lé mi lẹ́yìn náà bá fẹ́ lọ ibi máa máa tẹ̀lé yín àjọ máa sọ àjọ máa jí àti ìdìkọ́ náà nìyẹn tí ẹ lè miss mọ́mì tí wàá ti ìdìkọ́ náà ẹ mú mi àtàbúrò ó ti yé ẹ má ṣàárò mọ́mì ṣẹ́gbẹ́. ẹ wo mi wo mi arábìnrin ẹ wo wo wo kí ló dé tó kéwé. ẹ má gbin náà báwo lẹyìn ṣe bí bébí báyìí ṣé bébí wà yẹn. èyí tí wọ́n fún wa lára ẹ ṣe gan ni ọ̀jẹ̀ kọ́ ọmọ ìmọ̀ ọ̀gbọ́n. ẹ má kì wọ̀rọ̀ nígbà ọdún òjé alábẹ́lárán òkòkò ní màkò ẹ̀yin ẹ̀bùrà tí ń gbé nínú gbé ọlọ́dún ọ̀jẹ́ ọ̀yá o ẹ bá múra sílẹ̀ àlejò ń bọ̀ ìyá lọ́ládé ìyá lọ́ládé ọ̀kàrẹ̀ obìnrin bíi ọkùnrin ni ọ mo ọ kí ọmọ kí ọ pé òkú ọmọ ṣe akọni ni ọ torí ó lójú orú obìnrin tó lè sakin bí irú tiẹ̀ yìí mo mọ̀ kí ọ o bí o ṣetán o fẹ́ fi ẹ̀mí tiẹ̀ o fẹ́ fi rayé gbé fáwọn ọmọ rẹ méjèèjì tó kù wá gbọ́ mi àwọn ọmọ rẹ tó wá fẹ̀mí rẹ lélẹ̀ láti rayé gbé fún wọn ò ṣoríire. wọn à ní kábàámọ̀ lẹ́yìn ikú rẹ èmi náà wàá fi dá ọ lójú pé digbí báyìí ni wọ́n wà lẹ́yìn wọn àwọn ọmọ rẹ ó sì soríire ọ̀gbádùn mi ẹ ìgbó ìhà yín lawó òde dúró hmm, torí abánidá kì í bá ní irú abánirú ṣèrí kì í bá ní débẹ̀. ọ̀nà ọ̀gbọ́n ọ̀gángan ọ̀nà báyìí alákẹ́ sọ abánidá kì í bá ní irú. orí abánirú òní báni débẹ̀ hmm, ìhà yìí làwọ́ ti padà. bàbá wo. mo ń jáyé. awore tó ń wá ń jẹ́fẹ̀ yẹ. mo jèrè mo ń jáyé gbèdé mẹ́jọ. tójú bá yẹ jù ẹ má yẹ kóòrò yẹ. O ò ní yẹ. torí mo ra ilé ayé gbé fún àwọn ọmọ mi ni mo ṣẹ̀ṣẹ̀ gbà yí pé àrà gbé láyé. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹ̀ àwo náà padà o ire o bọ́ bá táyé rẹ wá kọ́ ọ tó yàn níre. ẹ̀sà ṣe nígbà yìí dẹ̀ lérí títí tí kò máa pa ìyàwó mi. ìyàwó mi dẹ̀ kú èmi àti ìyàwó mi sùn lóru ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ ibẹ̀ ló gbà kú ẹ jọ ẹ bá mi ṣe iṣẹ́ kẹ bá mi arrest ẹ̀ ń sá káàkiri ni òun ṣé nǹkan tí mo kàn máa bèèrè ni pé ó bọ́ ìsìn ẹ̀ ni ó ṣòfò ní ìkànjẹ ni torí kò yé mi. ìyẹn ni ò tẹ̀ yé mi ò bóyá bóyá bóyá poison ẹ̀ dàbí ojú oorun ló ti ló ti ṣe fún ni ló ti fún poison ẹ̀ mi ò mọ̀ because ó kàn di òru ìyàwó mi ń pẹ̀jẹ̀ ó dẹ̀ lérí títí kò máa pa ó dẹ̀ ṣẹlẹ̀ báyìí. ẹ ẹ ṣe mọ kan bóyá nǹkan tí yóò máa ṣe postmortem fún ni ṣe get me so tó bá ṣe àwọn lè mọ̀ bí pé ó fún ní pọ́ìsì jẹ ẹgbẹ́ mi sìn àgbọ̀dọ̀ lọ́gàn ẹ̀mọ́ rẹ̀ jíde yes sir michael gbogbo details gbogbo ẹjọ́ náà lẹ ti gbọ́ yẹn lẹ́tí mo trust ẹ̀ méjì pé ẹ̀ lè ṣiṣẹ́ ṣẹ́gẹ́ mi sìn so àwọn máa fún yín gbogbo àwọn details yẹn tó bá yẹ jẹ́ ṣe understand mi so gbogbo ibi tó ń wá sí yẹn gbogbo ẹ̀ lẹ́ máa ṣàlàyé kẹ́sà ti track kẹ̀kẹ́ dẹ̀ wá sọ́fíìsì. sure sir kò sí no problem a máa make sure pa mú wá sí station sir kò síbi tó fẹ́ sáwọ̀ a máa make sure pa mú débi báyìí. ok you can go àwọn wa bá yín ní orí counter ọ̀sẹ̀. no problem sir tẹ́sà ẹ̀sẹ̀ ṣe gbọ́ sáà torí òun ló pa mo sọ ni òun ni. ẹ̀yin máa wọlé ṣe rí ṣe bóun sá lọ káàkiri ẹgbẹ̀rún samuel ni kò lè sámú ọlọ́run lọ́wọ́ kò lè sámú ọlọ́pàá gan lọ́wọ́ bẹ̀tà àti ọlọ́run àwọn èèyàn yìí ṣe wá ní pàrẹ́tà tí ọlọ́pàá máa bá ṣe kọ́ pé rìsọ́ọ̀tì sí àwọn dókítà máa fún wa ó lọ ní pé wọ́n poison ni jẹ́gẹ́ mi sí ẹ̀yin náà mọ̀ pé àwọn ọlọ́pàá ṣe kí ni à ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ kó má dùn sí ìlú ta wà mọ́ kó lọ sí ìlú mi a máa arrest. ẹ ṣe mọ sáà. mọ́mí ṣé mo rò fún òsì bíbá. kò sí mọ̀ rúfa nbẹ. mọ̀rúfà ti dáràn o. kí ló ṣe. ó dẹ̀ ti sanlé ìkànnà àwọn tẹ́nàtì wa ló bá jà tó yẹ pé yẹn ti wà lórí sickness báyìí fún two weeks ìyẹn wá padà kú ọkọ yẹn kẹ̀dẹ̀ rí ọlọ́pàá ni bó ṣe mú ọlọ́pàá bó ṣe fi ń wá mọ̀fà kiri ni èmi gan fúnra mi sákúrò ilé mi ò lè súnlé. ṣé ó yìnbọn fún ni mọ̀rúfò lóògùn tó fẹ́ fi pa kábà sọ pé àfọ̀ṣẹ́ ló gbé dání tó fi pa irú èdè wo náà ń pè é. ọmọ hmm. ọ̀rọ̀ yóò ṣeré o ó ti síríọ̀sì gan tó yẹ kí èmi gbòdè dúró lé mọ̀ sá kiri. Ah. jọ̀ọ́ má ṣàjùwé bíbá ìfún ẹ mi ò rí mọ̀rúfà o ah, ah. kò wá bí o. Ah, ah ṣó ti pago ẹ ò rí pé ní. mo ti pe agbe o ti lu ago pa. mo dáràn. n bolo wá gbà. mi ò rí. ìwọ ń kọ́. Ah, èmi náà sá kiri Ah, mo dáràn. because tán bá ti rí èmi náà máa mú. ọ̀nkú ẹ̀jọ̀ mo fẹ́ bẹ̀ yín torí tọ́lọ́run tó bá ti ń wá káàkiri ẹ má júwèé lé wa fún wọn o. ìgbà wo ni wọn kò lè kú ìgbà wo ni mo ní júwèé bíbá yìí. Ah, ṣé mi kí wọ́n ṣẹ̀wọ̀n ẹ̀ ni ẹ láti provide ẹ ní o kò kàn mí rárá o. ìyàwó yín ni o. ẹ wo bàbá mo dárò. ẹ wá o. iye mọ̀lúfà tó dá lẹ́yìn. kò yé mi màmí. níbo di mọ̀lúfà. màmí kò yé mi o. ẹ gbogbo fóònù fóònù ọ̀dà tó. kò yé mi o. baálẹ̀ ẹ kú àmójúbà ẹ̀yin ló yẹ ká bá dúpẹ́ ó abá yín yọ̀ ni. látijọ́ ìtàwọn ọmọ yìí ti fi wálẹ̀ elédùn àtúnwá ṣe wọ́n tún wá bá wa láyọ̀ àtàlàáfíà olólùwà ṣeun o ẹ̀yin ẹ ó jèrè wọn àwọn alálẹ̀ yóò jẹ́ kẹ́ ẹ jèrè wọn ẹ ní jẹ́ wọn mọ́ nínú kòtò ẹ̀yin adégòkè adéjọkẹ́ ẹ káàbọ̀ sílùú wa yìí àdúpẹ́ fẹlẹ́dùbà pé tó sọ yín lọ tó sọ yín bọ̀ bàálù yín ò já gbogbo tá a tiẹ̀ máa ń gbọ́ tí bàálù ń já lọ́tún lọ́sí ó máa ń bà wá lẹ́rù àwa dúpẹ́ pé olùwà aṣọ yín ló tún ọyìn bọ̀ ẹ̀yìn olùwà ṣeun ẹ̀yìn ṣé ìlú wa ṣé kò ṣé ó bá yín lára mu ṣé kò ṣe kí ní jùṣà. well um, actually Nigeria is hot ibà ewu gbóná òun sweat ní àtàwọn. sọ sọ sọ ilẹ̀ Yorùbá kó jáde lẹ́nu ẹ̀ dáadáa ẹgbọ́n ta. Ah! ibi tá a bí sí bẹ́ẹ̀ ṣe padà ó gbọ́dọ̀ bá yín lára mu náà ni béèyàn bá tẹ̀ tí wá lé bàbá rẹ̀ ilé bàbá rẹ̀ gbọ́dọ̀ tù lára yóò tù yín lára ẹ káàbọ̀ ẹ ká má fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ Adégòkè Adéjọkẹ́ mo mọ̀ wípé wíwá tẹ wáyé mo mọ̀ pé wá láti wá stay ní kìí ṣe pé kàn wá bẹ̀ wá wò láti padà àbí ẹ tún fẹ́ padà. wọn ò tí ì wá ìdí méjì pàtàkì ni mo fi pè wọ́n wálé. sára olè mo bá yín yọ ẹni ọlọ́run ṣerú èyí fún òpọ̀ kára olè ṣùgbọ́n ṣá ṣé ìyàwó àtọmọ ò bá wà ní. ọ̀pọ̀ lára mi tí wọ́n fi pè wọ́n. <laughs> bẹ́ẹ̀ tí wọ́n àwọn méjèèjì wò é eléyìí ní òsì tí ìyá kan. ẹ̀wá tó yẹ ṣé àìsàn ọ̀dọ́ tó yàgbà. àbẹ́ ah. ìṣe ọlọ́run báyìí báyìí <laughs> ìṣe ọlọ́run báyìí. Eh? ẹ̀rí oyèdèjì wà lẹ oyèdèjì wà lẹ tó jọ ọmọ tèmi graduate ni eh. tẹ bá fẹ́ yàn. ọmọ tèmi náà wà ń bẹ Abdulateef graduate lókà graduate ó kàwé ju ọmọ tiẹ̀ yọdí gírádẹ́ẹ̀tì ní tiẹ̀ gírádùé. ọmọ tó ń fẹsẹ̀ gbá bọ́ọ̀lù kiri àdúgbò. ẹ ṣe bọ́ọ̀lù kan ní gbogbo yín pèsè níyì. gbogbo ẹ̀yin olóyè ẹ tá fọkàn ara yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ fi ọkàn ara yín balẹ̀ bá olóyè ti bá wọn sọ̀rọ̀ mhm. wípé kí wọ́n ṣe kí ni o. wọ́n lajú wọn kọ́ ṣàìsí èso wọn dáadáa. ẹ má fi nù wọ́n o. wọ́n mọ̀ jẹ́ wọ́n mọ̀ jẹ́ o. Ah, ah. àwọn wa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ what is oyèbàdé àtàlóńjẹ oyèbàdé. god bless you my son for son mi ló ń jẹ bẹ́ẹ̀ graduate Demi. ni ó ti níṣẹ́ lọ́wọ́. oh, oh your son lọ́wọ́. yes Oh, is that so. yes yeah <laughs> well uh, um, mo ní good plan fún àwọn ọmọ olóyè sá actually mo fi máa ṣe little party bọ̀ mo bá wọn ra àwọn wristwatches kan bọ̀ àwọn ago gold ni ẹ má manage ẹ. o ah. ṣe gan o ṣe it's like one minute please. àwọn ọmọ nu ọmọ nílé yìí. ẹ ò ti sẹ́kọ̀ọ́ gà. ẹ má bínú torí ọlọ́run ìgbà tí mi ń bọ̀ ó bọ́ sí pàjáwìrì mi ò ní mo ò ra bọ̀bọ̀ mo ní cash lọ́wọ́ máa fún yín ní two two hundred dollar each person. dọ́là ó jẹ́ ṣe ó dọ́là ó máa ṣe kó gbogbo ẹ̀ papọ̀ àwọn mẹ́rin ó jẹ́ eight hundred ó jẹ́ um, twelve dollars no that's ah. eight eight hundred dollars eh, eh, eight hundred dollars kó gbogbo ẹ̀ papọ̀ kò kò lé mi lọ́wọ́ tó bá tó kì í wọn dáná fún wọn láti ọjọ́ bí wọn lọ́wọ́. orí ọ̀gá ókè ókè ókè ókè àgbàjì bá ṣe ìbájá kó pé one thousand dollars so ẹ fi ṣe okun. that's right that's right adéjọkẹ́. ọkọ̀ owó mi fẹ́ lè kan ọmọ ìdílé ọmọ ìdílé mi mọ́kọ̀ fẹ́ lè kan ọmọ tó dẹ́wà ní ilé ah, ah. wà láyé ọmọ tó dẹ́wà ní ilé. Ah, ṣẹlẹ̀ gangan kí lọ́mọ mi ṣe é jọ èyí náà mú lọ jẹ́ ká yanjú ẹ̀. mọ́mì tẹ́ bá nílò nǹkan láti mọ̀ ẹ wá ṣàgọ́ wa ẹ mú tọmọ ìṣẹ̀lẹ̀ fún rẹ àwọn tó kọ wọn tàgé ti yín o ẹjọ má jẹ ọlọ́wọ́ ṣẹwà jọ. ẹjọ ẹjọ ká yanjú ẹ bí. mú mi àbọ̀ sẹ́sọ̀n wa. mọ mi ẹ bù ẹ má yẹ kọ́ mú mi lọ ẹ má yẹ kọ́ mú mi lọ ẹ mọ kọ́ mọ yóò kí n kọjá yìí ẹ mọ pé mo máa lọ jẹ́jẹ́ mi ni. ọlọ jẹ́jẹ́ náà ni jẹ́jẹ́ náà ni mi ò ń sọ fún ẹ wàá bá ṣẹ́nu ṣì ti ti ti. ẹ má bàbá níbẹ̀ ni tẹ̀ máa bọ̀ sẹ́sọ̀n wa. ẹ jọ ẹ jọ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò àǹtí àṣàbí ẹ wo ọkàn mi ń fa màá mi o. Ah, ṣé má fọ ẹrù fún ìrìnàjò tí màmá lọ. wò mí wò mí àwọn ti lọ. Ah, ah, àǹtí mi. bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ni sọ kì í tiẹ̀ ẹlẹ́nu gan. ẹ dúró ẹ dúró ọ̀rọ̀ wọlé ẹ̀kọ́ tẹ̀ ń sọ òye mi kí lẹ́mí fi màmá ti wà bẹ́ẹ̀ni eh, sọ òun wọlé kàlámọ̀ wọlé. àti ẹgbẹ́ ọ̀rẹ́ tẹ̀sà bí ẹ má fọ ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ti mi. àṣàbí ọmọ àlè ni ọ. ṣé bí wọ́n sọ pé ọ̀rọ̀ ọmọ àjànàkú kan gbọ́dọ̀ yára rà á wọ́n ní ọmọ tẹ́yá bá bí ọyọ ẹyá lọ́yẹ kọjọ ẹjọ́ orí pọ̀pọ̀ nu ayélujára nìwọ yìí kéèyàn má lè sọ̀rọ̀ awo fún ọ. ẹ wo ẹ wo bàbá ṣèbí ọ̀rọ̀ tó ń ṣàṣàbí sọ irọ́ ló ń pa màmí ò lè kú láéláé ṣèbí irọ́ ló ń pa ebi wù mí. bàbá ọkàn rẹ balẹ̀. Eh, eh, ṣé mo irọ́ náà pa àbí. irọ́ ni. Eh, ṣọ́ra yín o mm, ṣọ́ra yín lọ pé màá mi kú. Asabi. Asabi. ọ̀yá jáde jáde. àǹtí ọ̀ṣọ́ mi ní báyìí ṣeré mọ́ ẹ fún mi lẹ́jàre màá bá wọn báyọ̀ ṣe àwọn eré àwọn eré tó le. oníranù ọmọ ṣe o. ìbí wù mí orí ntọ́sọ. ìbí wù mí ọmọ mi ọ̀tọ̀ rẹ̀ balẹ̀. sọ̀rọ̀ ọ̀rọ̀ tí dìdìrì ọmọ yìí sọ ọ̀gbádùn mi òótọ́ ni. pé màá mi ti kú ìrà ni màá yọ̀ lẹ́kọ̀ọ́ màá yọ̀ lẹ́kọ̀ọ́ láì jẹ́ màá yọ̀ lẹ́kọ̀ọ́ ṣé ẹ rí tọ́lá ìjàlè. máa yọ ní kú máa yọ ní kú. ìwọ ìlú àtọkùn mọ̀kù àmọ̀nàrún mọ̀lọ́ di gbòdú kí wọ̀nàrún papò yìí. a ti gbọ́ ọmọ àwo ìwà wáyé má jẹ ní ọjọ́ ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ yìí wo sọ wà báyìí ṣé ìwọ náà tẹ̀lé ni wo. gbọ́ ìbí wù mí má jẹ́ kí wàhálà yá ẹ̀yà sàṣà dókun dáadáa dókun dáadáa jókòó dáadáa kọ gbọ́. ẹgbà á lọ lè kú láéláé. wò mí ọ sáà ní tẹ̀lé ìyá rẹ lọ mo fẹ́ ṣàlàyé kankan pọ̀ kó nujú rẹ nù. o ò ní ní àjò tí ìyá rẹ lọ nítorí tiyín ló ṣe lọ. Ah! ìyá rẹ fi ẹ̀mí tiẹ̀ ó fi ra ayé fún yín ni. ọmọ ah! ṣe wò àwọn ọmọ yìí ọmọ pé ara pé láyé kẹ́ ẹ bá lè dé èèyàn láyé kẹ́ ẹ lè débi gíga ó ní ìyá yín ṣe fẹ́mi rẹ̀ lé ẹkún kú ọ̀yànàjú rẹ̀ nù. mo ti ṣàlàyé fún ọ tẹ́lẹ̀ pé n ó ṣe bàbá fún ọ n ó sì ṣèyá fún ọ dákun ṣé mo fi ìyà jẹ ọ ni ṣé ó bí èrè kan lọ́wọ́ mi wọ̀n fún ọ. ìyà jẹ́ mi mo fẹ́ rí màá mi o. ọ̀yànàjú rẹ̀ sórí sọ sí orí wọ̀ dáadáa ṣẹṣọ sọ ọ̀rọ̀ dada ara rẹ báyìí kéèyàn bímọ kọ́ ọmọ mọ́ta sọ́sán kọ́ mọ́ sí bóróbó kọ́ mọ́ hó yáyà kọ́ mọ́ wà kọ́ mọ́ ní mánà àṣàbí ah, òpònú ọmọ ni ọ́. hello, hello, beautiful lady, sorry. She, she. Yeah, you, sorry. Hello, why you running? Hello, sorry, I'm very sorry. Mo kàn fẹ́ help ni, just one minute. Orí ẹ̀ ti pọ̀ jù, mo fi pè kí n help ẹ ni. Ṣé mo ni? Are you the one now? Sorry, what happened was mo fi pè orin yìí máa ti pọ̀ jù. Ibu wọn wọlé ń lọ náà. Ah, ẹ wò, ṣé kí n sòtọ́ fún yín? bí mo ṣe wà yìí mi ò níbi tí mò ń lọ ẹni ibi ẹ̀ tílẹ̀ bá ṣàtì ti ṣú bá mi mo máa sùn síbẹ̀ ni. Oh, well, that's my sister. You're in safe hands. I got your opinion now. Ah, ẹ fọ́ ni gan eh, Ẹ mọ̀ mí ẹ rí mi help mi. Actually, Sherry, nínú àdúgbò èmi ń ta síyàn. Spirit mi fẹ́ help yín ni. Mi ò ń ta síyàn ẹni àwọn are you sure I'm in safe? Don't worry, let me help you. She must save ṣá? No, you're safe. You're fine. Okay. Yeah, you're cool. You're <laughs> cool. Okay, if you say so. Uh, and can I help you. with your bag? Wow. <laughs> Sorry. Emma, what are you thinking for me? Let me help you. All right, I shake. Yeah. Ah, shall we buy you? I'm not born now. What's the problem now? Oh. Ah, Where are you coming? I should go. All right. Do don't want to Yeah. Boomy, you are welcome to our house. Well, popsy me, the balẹ̀ Louis, and nǹkan tí mo ṣe lẹ́kùn ẹ̀ mo kì í ṣe normal day but bí ṣe rí ẹ̀ mo mọ̀ pé obìnrin tí mo fẹ́ràn lè like irú spec mi gangan mo wá rí pé òun dá lọ náà and òrùn normally ó I'm basking, Jenny, skin jẹ ni heavy load báyẹn mo kàn let me help this lady While rí pé sister mi gan support ẹ so uh, I think I like you and I want you to be my woman. Ah, eh, eh, ah, eh, eh, eh. Boy, fọ́ number one ẹ rí mi lẹ́nìí ẹ ti you like me and then number two ẹ wò ẹ wò ẹ wò yín kẹ ẹ wò the difference is clear ẹ má bínú ẹ wò ìyàtọ̀ gáàpù yẹn pọ̀ gan ẹ wò yín kẹ́ ẹ wò èmi náà ẹ wò ṣe tẹ mọ̀ kan tèmi fẹ́ suggest fún yín bóyá kẹtì ẹ gbà mí bí housemaid yín kí n tẹ máa bá yín tún lè ṣe kẹ́ẹ̀dẹ̀ máa fún mi lówó at the end of the month I think that would be better ẹ jọ. you are very funny um, actually we have enough workers nílé wa bí so kò sí bí a tí o kẹ́ síbẹ̀ and another thing is mo rí ẹni rí ọmọ ọ̀dọ̀ mo rí ẹni rí ẹni tó lè jẹ́ ìyàwó mi ni and also mo wá sí nàìjíríà láti máa rí ni so wa ọ bọ́lá ọ̀sẹ̀ ń ṣiṣẹ́ mo wá time yẹn wọn náà la ara wa all i just want is for you to just tell me you be my woman ah. god mo fẹ́ gbọ́ ni ah, eh, yes. Ah. Eh, ẹ wọ ẹmọ kó tó ṣẹlẹ̀ ẹ má bínú ah, mi tí lè fún yín ní ansa báyẹn because ah, kò tiẹ̀ kò yé mi gan fúnra mi. tó bá ní kí n wẹ sí mi lẹ́nu ṣé mo mọ ọkọ tí máa di lọ́la so let us let's work together i want you. ẹ wo ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ṣe máa ronú màá fún yín ní eh, ansa later. no problem tó bá ní fẹ́ máa no problem but máa mú ẹ lọ sínú guest room ẹ eh, sọ ibẹ̀ ló máa wà. I'm not going to touch you. But, no, it's okay. Why? come on. Thank you. Ilé feel free. Kò tó bá ti fẹ́ sọ fún mi. And bá dìrọ̀lẹ́, a I'm lọ sí boutique. I want you to do some little shopping. Wow. Thank you. <laughs> All right. Oh, mummy. Mo ja ja ja. o lè fẹ́ gẹ́ọ̀ yẹn ah, ah, ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi fẹ́ máa rí dínkù fámìlì yìí ni irú ọmọ tí kò léèyàn kò lẹ́bí kò lára wọ́n kàn gbé lójú títì wọ́n kàn mú from nowhere wọ́n náà fẹ́ máa fẹ́. Can you shut the crap? What do you mean? mo rí ọmọ mo láìkẹ́ mo ní mo fẹ́ fẹ́ ó ní pé mo lè fẹ́ ṣé ìwọ ló dàgbà jù àbí mo dàgbà jù kí ni wọ́n lè who are you to dictate for me ta ẹ. you guys should calm down. o bó ṣe ń bá mi sọ̀rọ̀ àbúrí táyìn adéjọkẹ́ sori nǹkan tí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ ń pariwo fún ẹ̀ ní ẹ̀ need it at all you both don't need it Joke, this is your brother o oh, need láti máa yell on him you keep yelling and yelling and yelling it doesn't make sense. you talk to him. it's like own disrespect brother ẹni and for you Goke, and exchanging words with your younger sister does not really the issue at this moment. Huh? ọmọ tí wọ́n tọ́ ni ẹ tó gbẹ́kọ̀ọ́ tó gbèlú òyìnbó ẹ nǹkan táàbùrọ̀ ẹ̀ ń sọ tọ̀rọ̀ ló ń bẹ̀ sọ. wọ́n ní àwọn yorùbá tó pòwe tó ń sọ wípé olówó máa ma ṣọ̀rẹ́ olówó olòṣì máa ma ṣọ̀rẹ́ olòṣì ni. wo orí ọmọ yẹn tí wọn náà fẹ́ gbé wá sílé bàbá ẹ̀ náà you stay in United States for long years and you look at that girl ọmọ tí ò ní èèyàn tí ò jámọ́ kọ́kọ́. hey man please máa insult ọmọ yẹn please what i want is your support sórí ọmọ yẹn the date tí mo fẹ́ pàdé ọmọ yẹn àjọ rí ni o she even told me that i should help the girl àjọ wọ ni mọ́tò till date now ó gbọ́ pé mo fẹ́ fẹ́ ó bẹ̀rẹ̀ sí go against her see i have a lot of money in my bank i made a lot of money before coming down to nigeria now i want to do anything for the girl don't even stand on my way o ò lè dúdú jọ̀nà mi and shut the hell. mo ti mọ̀ pé ẹ̀ ní mo mọ̀ mo mọ̀ pé ẹnì gbọ́ ṣé mi ò mọ̀ yín ni. Ah, ah. eh, Jọkẹ́ ní sùúrù o ti gbọ́ nǹkan tẹ́gbọ́n ẹ̀ sọ́nsìn owó kó wá láti lóyìnbó ó máa tọ́jú ẹ̀ ó máa túṣẹ̀ ọ́ hmm. let's just give him the grace of what he wanted to do you know o need láti bá pariwo jẹ́ kó fẹ́ oh, oh, oh, jẹ́ kó fẹ́. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ̀yin méjèèjì nǹkan tẹ́ fẹ́ ṣe ni all right mo ti gbọ́ a máa ń sọ mo ti gbọ́. the truth is wait wait the truth is i love you o mọ̀ o mọ̀ o mọ̀ kí o mean a lot to me but jẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe i need to take care of this girl. i'm okay but in case until anything bá ṣẹlẹ̀ please i'm not involved you know. kò sí kò sí ẹsẹ̀ mọ́ ẹ̀. kára ó le tí wọ́n bá rò wípé ojú wa dúdú ojú wa dúdú o tí wọ́n bá sì rò pé ara ọkọ ni wá ojú wa ti là àti dìlú ṣe rí owó tí àwọn tí wọ́n fẹ́ ralẹ̀ láti fi ṣe alátagbà fẹ́ san ó kéré o international antenna ni tí wọ́n wá nǹkan ṣe sí. nǹkan tẹ́lẹ̀ rò lélẹ́yìí kò sí ohun tó pọ̀ tí ì tán hmm. àbí bí ìwádìí náà ni. àbí ọlá ababẹ ni kọ. kára olè eléyìí ọjà ẹ pẹ fún wa. ẹ ju gbogbo ẹ náà lọ tá a bá ní ká fi fà wọn mọ́ra a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn yìí mọ̀ pé àwa náà ti rìn jáde o a mọ ohun tó ń lọ ń lù ẹ̀rọ alátagbà tó fẹ́ rìn ẹ mọ̀ pé láéláé ni. kánrin kẹsẹ̀ ni. ah ẹ wò kárólé ẹ jẹ́ fi bíi mílíọ̀nù méjì àbí mẹ́ta ẹ jẹ́ fi kówó òun ah, ah, kárólé béèyàn bá ń rù ó yẹ kó mọ ohun tó ń fara ṣe o. mo ti gbọ́ iṣẹ́ tẹ́ fi rán mi wọ́n jẹ́ tí wọ́n bá mọ̀ pé wọn ò lè fi sí àwọn àbá kádàrá kan. kí káwọ́ kéré ààrẹ lomi tí ó gbé oúnjẹ tó mọkọ lẹ ọmọ náà ló ń ṣe mọ pé àwọn agbódegbà wa láàrin méjì hmm. bóyá àwọn náà fẹ́. àwọn eh. ọmọ ni wọn fẹ́ bá sọ̀rọ̀ eh. kí wọn lọ bá àwọn òyìnbó lọhùn eh. wọn sọ fún wọn kí wọn bá wá sọ pé wọn ò lè fi nǹkan kan sí olùkàkú fọwọ́ ẹ̀ kó gbọ́wọ́ tó yọ ọ́ gbé òdìbò ẹ̀ lọ ẹ ṣeun. balógun. káró lè o ẹ rí i wọ́n ní téèyàn bá rò yẹ kó mọ tó ń fara ṣe tòótọ́ òótọ́ ọ̀rọ̀ ni àmọ́ ó nílò onífẹ́ kí ló ń wò tu o ọba tó jẹ tílú ẹ ti gbòòrò orúkọ ò ní parẹ́ ìsítòsì tún jẹ tí gbókúnbòlú ẹ ṣakítí bákan náà orúkọ ò ní parẹ́ ìyẹn rí ìmọ̀ràn tèmi sí yín. ìyẹn jẹ́ òkú ọ̀rọ̀. lórí iṣẹ́ tí ẹ rán mi akànni o kì í ṣẹja. Ah, ah. eh, eh. àwọn alálẹ̀ ti ṣe wọn. ẹ rí jàre kárólé nígbà tí wọ́n gbé ifá tí wọ́n bá ifá sọ̀rọ̀ ah, ifá sọ̀rọ̀ ó lọ́mọ tí mo mórúkọ rẹ̀ wáyé ó lọ́mọ alálùbáríkà ọmọ ni ó ní tí ọmọ yìí tó bá yẹ lè dásẹ̀ wọ ọ̀dẹ ọmọ yín wọ́n ní kódà yín gangan tẹ́ jẹ bá lẹ̀ wọ́n ní ẹ mọ̀ sí dáadáa. àdúpẹ́. <laughs> wọ́n ní igbá alé yóò mọ lé. Mm, àṣẹ. àwo lé yóò mọ lé. àṣẹ. wọ́n ní nínú ìlú yìí wọ́n ní ẹ̀yà máa ké bó ti yẹ kó ké. àṣẹ. wọ́n ní ẹjẹ́ ó mọ wẹ̀ lódò bó ti yẹ kó wẹ̀. àṣẹ. wọ́n ní yóò bọ́kùnrin àbíró mm-hmm. yóò bóbìnrin àbíyẹ. ẹ rí i wọ́n ní kódà ọlá ọmọ yìí tó ti ń lọ síwájú yóò túbọ̀ máa ń lọ síwájú sí i. Ah, nígbà tí ṣe o ti fa ànírẹ́bù ah, ẹ̀yìn àṣẹ ìlú eh, eh, tá gbọ́ ayé ò ní jẹ́ àwọn arógbò gbogbo jẹ́ òní lọ́wọ́ bẹ́ẹ̀. fara mi eh. bọ́dọ̀ ṣe wá rí báyìí mo bá pẹ́ kìyà wọn o ah. ẹ tètè mọ̀jọ́ ìgbéyàwó ká ṣe kánkànkàn àbí o àgbàdo àdá ológun. ẹ ṣe bá mi bá wọn sọ̀rọ̀ pé kó ń gbọ́nwọ́ sí iye tí wọ́n fà mí kó ẹ̀yìn náà ẹ wọlé ẹ ṣáà rí ilé tí mo pẹ́ lọ yeah mo understand bó ṣe ń ṣe yín but mo fẹ́ kó yé yín pé nínú kátàkárà káràkátà iṣẹ́ táwa mọ̀ jù nìyẹn àmọ́ kankan tó jù bẹ́ẹ̀ lọ a dẹ̀ ti bá àwọn client wa sọ̀rọ̀ tí wọ́n ní interest lórí property yín ẹni tó nájà tó dáa jù tó dẹ̀ máa ń rajà tó dáa jù òun náà lọ́kùnrin fẹ́ ra yẹn òun ni ahmed property so wọ́n máa rà á wọ́n á dẹ̀ ṣe gbogbo tó bá yẹ kí wọ́n ṣe wọ́n ń ṣàdéhùn kó má mú àdéhùn wọn ṣe àwọn náà dẹ̀ nífẹ̀ẹ́ kán gbé owó tó pọ̀ kán rajà lówó tó pọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ gbé owó tó pọ̀ lé orí àwọn kọ́sítọ́mà wọn. àwa náà àdẹ̀ nífẹ̀ẹ́ ká má tajà fún yín náà ká má bá yín ta ọjà yín náà ká má bá yín ṣiṣẹ́ tẹ gbé wá fún wa náà nínú káràkátà lájẹ́ ti ń jẹun bẹ̀ lánàá tí wọ́n gba pàṣẹ́ntì ti wa náà. ìyẹn lọ́wọ́ ẹni tó fẹ́ ra lé lọ́wọ́ mi. Ah, tábà bá yín tajà ẹ má fún wa ní commission commission yìí náà làwa náà fi ń run expenses wa a máa repo sí mọ́tò a máa sanwó ọ́fíìsì àbí ṣé ẹ tiẹ̀ sọ̀rọ̀ ni expenses office yìí a máa sanwó a máa sanwó rent a máa sanwó èmi gan staff ni mi máa gbowó ọ̀gá ẹ ní sùúrù ṣé rí inú owó tẹ̀ ń sọ yìí náà òun la wa ti sanwó yìí ẹ gbọ́dọ̀ san commission ni that's the normal thing. ẹ dúró náà ẹ dúró náà ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ kó lè yé wa dáadáa bóyá bẹ́ẹ̀mi ṣe ń àgbékalẹ̀ mi ni kò fi taratara yé yín ṣe rí ilé tí mo fẹ́ tà yẹn tí mo mú yín lọ tẹ́ lọ ṣe inspection yẹn owó tí mo fi ra ilẹ̀ gangan iye tán náà wọn fẹ́ ra yìí díẹ̀ ló fi gbé pẹ́ẹ́lí jùlọ nǹkan tẹ̀mí sọ ni ẹ ní sùúrù ẹ ní sùúrù ara nǹkan mi èmi mo fẹ́ ta lè ẹni mọ̀ pé tó fẹ́ ra lé ó náwó lọ́wọ́ èmi tí mo fẹ́ ta lé mo níṣòro mo ṣe fẹ́ ta ẹ lè tún máa sọ fún mi pé ẹ fẹ́ gba commission lórí owó owó tí ò tí tó nǹkan ẹ tún fẹ́ gba commission ẹ fẹ́ yọ nínú ẹ. ẹ ní sùúrù mo understand this láìpẹ́ ilẹ̀ understand wa ṣé nínú kátàkárà lajẹ́ ti ń jẹun àwa làwa ń ṣiṣẹ́ fẹ̀yìn àwa ò tí ì ṣiṣẹ́ fáwọn ẹ̀yin lẹ́yìn gbéṣẹ́ fáwa náà. ká tó communicate ká tó pe everybody ká tó in fact oye lónìí wọ́n fi ra epo sí. seventeen thousand la fi ra full tank epo sí mọ́tò la fi lọ gbé client eh? a máa lọ gbé client a máa ra airtime a máa ra sínú mọ́tò expenses yìí náà ẹ gbọ́dọ̀ sanwó ni that is it it's the normal thing. imagine so kò sí nǹkan tá lè ṣe sí a commission títí wa iye. Oh ẹ wo mi ò lè stand mi ò lè stand feelings yìí mo yí bẹ mo ní feelings fún yín bẹ mi lè stand bẹ ṣe ń sunkún yẹn ṣé you understand àbí kẹ́ ẹ take out o at least ọmọ yorùbá lẹ́yìn náà nà án yorùbá sọ pé lẹ́kẹ̀ẹ́ ò kì í já kó pé ah, ṣe mo mọ̀ pé iye yẹn kò tó dédé iye owó tẹ́ ẹ fi ralẹ̀ ni wọ́n ń ná gbogbo property yẹn sọ ọlọ́run ọba tó ṣe yẹn á ṣe mí fún yín àdúrà táwa lè gbà fún yín kí ló bá wa dá ìkó lọ eh, sí òní yín padà nǹkan tá a lè sọ fún yín nìyẹn. ẹ̀yin àìjẹ́ mo mọ̀ mo understand ilẹ̀ kò ń já kó pé. ẹ̀ẹ̀ni nípa ní iṣẹ́ tẹ̀ bá ní ẹ̀ẹ̀ni dúró sí máa sọ iye tí ẹni ọfà wọn máa ra lé mi ẹni sọ pé tí màá gba commission nínú ilé ilé tí mo sọ pé owó tẹ ọfà mi yóò ti tó. tẹ́wọ̀n pé ẹ ní ẹ̀ẹ́dì láti tà ní price yẹn àná ẹ̀ ṣetán láti fáwa ní commission títí bóyá kí ẹ tẹ̀síwájú ó ṣeé ṣe kẹ́ ẹ rí onínú dídùn ọlọ́rẹ tí wọ́n máa lè ra property yẹn ni kódà wọ́n lè ra ju iye táwa tiẹ̀ ń sọ yìí lọ tí wọ́n ò dẹ̀ nígbà commission ní ọwọ́ yín wọ́n tẹ́ ní òde tán yín tó máa bá yín ra tó máa bá yín ta property yẹn àmàgbà commission tó mo máa sanwó fáwọn sáà ló ń bá mi ṣiṣẹ́ so bó ṣe jẹ́ nìyẹn sir. ọlọ́run abọ́ ọlọ́run afọ́pọ̀rọ́pọ̀ ẹ̀ẹ́ wo wọ́n pe àwọn ahmed property sọ sọ pé kí wọ́n san owó yẹn pé so wọn à ń kó dẹ yẹ ká ríra lítà. ṣé nǹkan tí ẹ fi ń dá mi lójú sí ni pé kò ní sí any problem tó máa ṣẹlẹ̀ at the end of this buying because i'm saying it because ẹ mọ bí mo ṣe jẹ́ nílùú ọmọ balẹ̀ ni mo jẹ́ and àgbọ̀dọ̀ máa gbọ́ pé orúkọ báyẹn ń ṣẹlẹ̀ sórí mi though kò ṣe pé bí bàbá mi gan lẹ́nu láti ṣe one of those but èmi náà ọkùnrin ni mí i can do things on my own mo ṣe fẹ́ make sure pé mo ṣe fúnra mi and i don't want to involve him. <laughs> ṣé ti rí just because ẹ ò mọ̀ wá dáadáa òun ló ṣe rí bẹ́ẹ̀ yẹn even tí bàjẹ́ kí bóyá ò fẹ́ kí baálẹ̀ mọ̀ baálẹ̀ gan lè fọwọ́ sọ̀yà lórí iléeṣẹ́ wa pé àwa ò kì í hera tí ò nọmọ nínú. ẹ wo ọjọ́ àbókí ti pẹ́ nínú eégún o ọ̀nà dẹ̀ ti jìn tá a ti ń fi àwo òyìnbó jẹun ọlọ́run ò jẹ́ kó fọmọ́ wa lọ́wọ́ rí kò ní ṣòro ṣe ẹ fọkàn yín balẹ̀. then that aside ẹ hey, tí ìbá wa transact business kankan rí ni ṣe rí any properties any ilé o ilẹ̀ tẹ́ bá ti rà lọ́wọ́ tiwa rest assured that ó wà genuine We don't play hanky-panky games. So Ewa, relax. Well, trust these days is very expensive. I know. Trust is expensive these days. And you know, I'm new into the country. Right. And then Bon was calm. No, calm let me tell them. Wait, let and do it. was calm now. But let me just calm down. Sherry, in Koto Soye, Otone. As Is just said, we just came back from the United States yeah. and uh, we've heard a lot of things going on in Nigeria. And gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ni ọmọ èèyàn tó lórúkọ ní inú ìlú tí a wà yìí and um, I hope you all understand that this document that we want to buy and um, is I mean the properties and um, is documented mm -hmm. and we have the lawyer um, document and approved yeah. just in case if anything is going to happen and eh, um, uh, uh, uncle me for yín balẹ̀ eh ní problem mm-hmm. ṣé ti tẹ́ bá ti san owó fún wa níjọ monday kí a tó hand over owó fẹ́ni tó ní property àwa a máa jẹ́ kẹ́yìn àti tó ní fẹ́ kẹjọ ṣe meeting papọ̀ all the necessary documents tó bá yẹ kẹ́ gbalẹ̀ máa gbà ìfọkàn yín balẹ̀. <laughs> no no problem um, why uh, uh mind fun wine red wine uh, something. no no business <laughs> ah no business first. okay no. gẹ́gẹ́ bí nǹkan tí èmi àti yín ti jọ sọ tẹ́lẹ̀ pé ilé yìí ẹ ti mọ̀ pé mo ti tà á. ẹ sọ bẹ́ẹ̀ sà. ẹ̀hẹ́n so ẹni tó tó ra ilé ó máa wá take possession any moment from now. <laughs> mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ta wà mí báyìí àwọn uncles yìí ni wọ́n sí lára wọn torí wọ́n máa ti lọ ibi iṣẹ́ ẹ wá gba ohùn mi sọ̀rọ̀ fún wọn pé nǹkan báyìí báyìí ni èmi sọ gbogbo ẹ̀yin tí owó yín ti due wọ́n má bọ́dà láti sanwó mọ́ torí kò sí point àwọn tí wọ́n ní balance lọ́dọ̀ mi ni kí wọ́n send account number wọn àwọn ìyẹn àwọn tí rent wọn ò tí ì due so nǹkan tí mo ní kí n fi tó yín létí nìyẹn. ok baba landlord lóòótọ́ lẹ sọ wípé ẹ máa send owó sí àkáǹtì wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò easy láti rí ilé o ẹ máa fún wa ní notice at least three month notice kò ṣe ìtẹ̀ máa send owó sàkáàtì wa tètè bá máa threat wa káàkiri. àwọn ọmọ kílẹ̀ sọ lẹ́nu yìí three months ah oṣù mẹ́fà la nílò àbí kílẹ̀ kí mo sọ maintenance ah ọtí kejì wa àsìkò sílé náà. ẹ wo baba landlord i'm sorry to say o ṣe rí oṣù mẹ́ta oṣù mẹ́fà tí wọ́n ń darúkọ kò lè tó èmi o ọdún kan gbáko ni màálù because ìgbà tẹ̀ tí mo pẹ́ ti ta ẹ ní láti gbowó lé mi lọ́wọ́ wa náà ẹ wà lọ́wọ́ ibo ah, ni ká wálé lọ. Ah, ó dàbí pé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ látara. oyè wa oyè wa àtọ. mi ò ní kẹ́ wá fi kún owó lẹ́sẹ̀ eh. mo ní mo ti ta ilé mi. Ah, ah, ah. ọdún pẹ̀lẹ́ máa fún wa o. ẹsà ẹsà sọ fún adé ọsẹ ìdá. wọ́n ní ìyàwó àtọmọ kókó lọ́wọ́ kan bólú kíkọ́ àti àwọn kókó mi sí. kò sí wàhálà tí ẹni tó ra ilé bá ti dé ó kú ẹ̀ ó kú ẹ̀yin méjèèjì. àwọn tèmi. àwọn tèmi. Mr. Bayo ẹ jọ lọ lọ ṣe rí tèmi bá kọ àwọn ọmọ ìgboro dé ẹ máa rò bóyá mo gbóyò ní. mo máa fi ṣe ẹ wá ẹ wá sí lọ ẹ wá sí lọ. ti Yeah. tẹ́lẹ̀ kí n ọ̀tọ̀ wò. ẹ jọ You kò kí ló dé tẹ̀ ń pariwo ní compound ní compound. ọ ṣé wàá pa ṣé ọ̀nà àwọn tẹ́lẹ̀tì ni àbí security because àwa fi lé yìí mọ àwọn tí wọ́n nílò. no kò yé mi o because landlord tó ní property wà nílé bíbá yìí. <laughs> àwa náà ni wọ́n ń dúró de so ẹ bá wa pè wọ́n àwa want wọ́n ń dúró de. okay. Yeah lóde oh, ọmọ pàtìrà ṣe máa patronize wa ọ̀tẹ̀ bá ní ẹni business fún mi sí wàhálà àwọn gẹ̀ẹ́sì kan padà fún yín. That aside, you have other properties. Yeah. Oh, yeah. Mi léwu pẹ̀ mọ̀ wọ́n sàn. Ọkùnrin ṣe wà pa. Ah, ẹ ṣé àwọn ni wọ́n ra. Ọ̀rẹ́ mi ni ó ra ilé yẹn fún ìyàwó ẹ̀. Yeah, I I bought the house for my wife. Yeah. <laughs> Bọ̀dá mi. Ah. Bọ̀dá mi. Wunmi, kí ló ń ṣe mí báyìí? Ah, ṣé o mọ̀ wọ́n ni? Kí lẹ́yìn náà ń ṣe mí báyìí? Ṣé bí property kan tó kù lára àwọn properties tí mò ń ta yẹn òun nílé yìí? Ah. Mo dẹ̀ ti tagun pàápàá. Bébí mo dá mi gangan rè my blood brother. your blood brother. yes mo ti sọ̀rọ̀ wọn fún ẹ mo sọ pé àwọn ló máa treat wa àwọn gangan ni ibùdá mi. tó lọ lè ń jáde. yes ibùdá mi yes. are you sure. wọ́n sọ mọ́ sí mi rẹ̀. <laughs> ẹ wo ṣe rí ilé ayé yìí ó dáa ká máa ní sùúrù ah. ẹ bá ń gbọ́ tó máa sọ pé sùúrù ní èrè sùúrù ní léèrè lóòótọ́ ṣùgbọ́n àìlè ní sùúrù ìwà ìwà ojú kòkòrò ìwà àfarawé òun ló sún èmi náà sí gbogbo nǹkan tí mo ṣe. ó máa tẹ́ o ó máa tẹ́ o torí tiẹ̀ mo ṣe wọ ṣòkòtò tó máa tẹ́ o. ìgbóhùnkẹ́ farabalẹ̀ jọ kó yé mi pé kí ni. láti two weeks ago. so two weeks ti pẹ́ jù. ara mi ti kún ọkùnrin ni mí. ṣó yẹ kára tiẹ̀ kún àwọn ìtọ́wà lè ṣo ti tọ́wọ́ náà òkè tí bá lóyún sì wà ní kí lọ ṣe àbí. Ah, ẹ la lọ̀rọ̀ problem tí mo ní ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe ọmọkùnrin mi ọkùnrin ni mi ẹ ṣó yẹ kára tiẹ̀ tiẹ̀ dìde rárá ṣó yẹ kára ẹ dìde mo wọ́ má pariwo ọkọ̀ ẹ̀yìn sí o máa tẹ́ aláìní tí jù má fọ ọkọ mi má ẹ̀kọ́ àwọn ọmọ gbóhùn wa o I will shout o aláìní tí jù. ẹjọ́ oúnjẹ tẹ̀ ní ká má mọ̀ dá o mi ò blame àwọn tó ní school àwọn ọmọ wa o ẹjọ́ oúnjẹ tẹ̀ ní ká má mọ̀ dá yorùbá dẹ̀ sọ pé ẹni tó bá lójú lójú ń tì èmi ò rí wọn bá wí o àwa gangan láláì tì because ṣé everything ni ká máa lọ sí school àwọn ọmọ ká máa lọ bèbè like seriously i am tired ojú ń tì mí ojú tí mi ṣáwa nìkan la fọmọ sí school yẹn ni ok tó bá yẹ pé báwa ṣe ń ṣe làwọn parents tó kù náà ṣe ń ṣe báwo ni school yẹn ṣe fẹ́ move on. ojú ń tì mí àti lọ ojú ń tì mí tí n bá déwájú school wọn báyìí. àbí mo pàdé ìkànnì àwọn teachers wọn lọ́nà ojú máa máa tì mí tó bá tẹ̀ fẹ́ kí mi because wọ́n á máa wọ pé o oh, ìyá àwọn onígbèsè yẹn nìyẹn èmi ò tún lè lọ síbẹ̀ o ojú ń tì mí o. Hmm. ó má jẹ́ kí n parọ́ kùn ó rí ọ̀rọ̀ yẹn sọ lóòótọ́ tí n bá sọ pé kò kí n ṣe mí náà bákanbákan irọ́ ni mo ń pa ojoojúmọ́ ni mo máa ń ro ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó máa lọ náà ni. Jùmọ̀ kó kiri nìbọ̀ you are their mother wà á lè fi bo èmi láṣìírí ni. ọlọ́ládé ṣé nítorí mo jóbìnrin ni kí n kú ṣé nítorí mo ni pé mi ò ní tìjú ìwọ lè swallow pride tiẹ̀ èmi ni kọ́ máa rí pé àwọn ìyá onígbèsè rì. irú máa ronú bẹ́ẹ̀ yẹn ó yẹ kó lè yé ó yẹ kó yé mi èmi ò lọ tẹ́lẹ̀ yìí ò fúnra ẹ ló máa lọ jẹ́ kó mọ̀ pé wọn náà ni bàbá wọn. irú promise you kò ní ṣẹlẹ̀ mọ́ máa sanwó mọ́. èmi ni mi ní tíjú mo ti mọ. báyà ọ̀la wa ló bá. kò sí wàhálà aláìní ròdùn lè mọ mo ní tíjú. ẹ má ronú bẹ́ẹ̀ náà. lẹ ẹ dákun ọlọ́ládé àbí kí ló ti porúkọ rẹ. bẹ́ẹ̀ni. lẹ ojú ò ní tì ọ́. àmín. ọ̀yà ọ̀ra ò ní yáwọ́ ọkọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe é ọlọ́ọ̀fẹ́ là. bẹ́ẹ̀ni. ọ̀ní ọ̀la ò sì jìnnà àti rẹ́ni bálà ní nǹkan. ifá kan ní ó ń ṣe bẹ́ẹ̀ ní ayé mi kọ ṣàìdá ìgbà mi kọ ṣàìtòrò àwọn ọ̀pẹ léńjé léńjé léńjé wọn a ṣe bẹ́ẹ̀ wọn a dé gbọ́n adífá fúngbà ìlọ́lá tọmọ aráyé ní kò ní lówó wọ́n ní wọ́n ṣáà kalẹ̀ ni kò máa ń ṣe ìgbà ìlọ́lá gbẹ́bọ̀ ń bẹ òórú ọgbọ́rúurú ẹ̀bọ oru ọgbà tí kò ó tu ọ̀kárara ẹbọ ha fún wọn nígbà yìí lọ́lá nígbà olùhadolówó ọlára ayé ní gan ni ọlára ọ̀run ọ̀gan ni gbà yìí lọ́lá gbà olùhadọ ọlọ́mọ ọlára ayé ní gan ni ọlára ọ̀run ọ̀gan ni gbà yìí lọ́lá gbà olùhadọ níre gbogbo ọlára ayé ní gan ni ọlára ọ̀run ọ̀gan ni fadé aláṣẹ ẹbọra bí iṣẹ́ ọ̀pẹ àbí iṣẹ́ wàrà lọ́ládé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lọ fẹ́ là lọ fẹ́ lówó àti láàrẹ lọ́wọ́ ìyá rẹ̀ lọ́wọ́. ìyá mi. bẹ́ẹ̀. ẹ ṣe rí ìyá mi tẹ̀ ń dárúkọ yìí àwọn náà bí mi o èmi dẹ̀ ni àkọ́bí ọ̀nà wo ni ó ṣe máa jẹ́ pé àbí ìyá mi ló ń ṣe mí ni nítorí tèmi ò bá rówó tí n bá fún wọn àwọn náà ò ní rówó mú lọ sẹ́nu lọ́ládé ṣó o létí. mo ń gbọ́ yín bàbá. o sì fi ń gbọ́rọ̀. bẹ́ẹ̀ni. àti dìyẹ̀ fún páǹkóró ọ̀ṣẹ̀yìn ọmọ rí odó àtìyá ẹ̀ torí àti àti léèso ọ̀gẹ̀dẹ̀ nìyá ẹ̀ ṣe ń fà kí sàgbóra ìyá rẹ̀ lọ́nà ọ̀la ẹ̀. bàbá bí ìgbà tí ẹ ń pa àṣàmù fún mi ẹ là ọ̀rọ̀ yìí kó yé mi dáadáa kó yé mi. tọ́ ọ bá déwájú ìyá rẹ̀ kó o kúnlẹ̀ lọ́wọ́ ọ̀tún rẹ́mú rẹ́mú kó o kúnlẹ̀ lápá òsì rẹ̀mú rẹ̀mú kó o ní ìyá mi abiamọ ọlọmọ abọjá gbọrọ gbọrọ mo fẹ́ là mo fẹ́ dèèyàn àtàtà ṣàdúà fún mi tó ti lè ṣàdúà fún ẹ lọ́ba tán àdúrà lọ́ládé ṣé o fẹ́ kí n gbé ewúrẹ́ lọ́wọ́ rẹ ni àbí kí n gbàgùtẹ̀ bọ̀ lọ́jọ́ kí n fi jẹ́ ká èmi ní ìkàkà kí Ọ̀rúnmìlà tí ò sínú babaláwo tí dáfátẹ́ tí ṣùkúrú ẹnu èmi ọ̀gbẹ́ ìkùnlé mọyì odò tó kù lójú ọpọ́n akótinú ewúrẹ́ jiyàn babaláwo èmi ní èmi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó o bá ti ṣe bẹ́ẹ̀ tó sì ṣàdúrà fún ẹ ọ̀là ẹ̀ ti dé tán kò tán ọ̀pá. mami ẹ jọ máa mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi ẹ ti ẹ fi tọkàntọkàn kẹ́ fi gbàdúrà fún kí gbogbo nǹkan lè yí padà ṣé bí mo ṣe dúró yọ fún yín ìṣó tẹ́yìn lọ́rùn ni. dúró ọlọ́ládé ṣé ilé babaláwo tó lọ àbíbí tó lọ wọ́n sọ fún ẹ lọ́run pé ìyá yín ló ń ṣe yín ni tí mi fi jẹ́ kẹ́ ẹ ní lọ́wọ́. Ah, irọ́ o ẹ má ṣì mí gbọ́ nǹkan fẹ́ kẹ́yìn kẹ́ fi gẹ́gẹ́ bí abiyamọ kẹ́ gbàdúrà fún mi láti ọkùnrin wa kí ìyípadà lè wà fún mi. jẹ́ kí sọ fún ẹ kó yẹ èmi ò ṣe yín o àti wo àtàwọn àbúrò ẹ kò sí tí mo ṣe nù kó lè dà fún yín kẹ́ lè rí bá ṣe rí ẹ̀ ni mo bá káàkiri o tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run lè wà wá pẹ̀lú ẹ̀ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbígbà ó ní jàkòrò ní ayé ẹ̀ mo ṣe fẹ́ kórìfà kórìfà ẹ̀ fún àwọn àbúrò ẹ̀ lọ́dún. ẹ ṣe gan mo ti lọ mo ti dé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní kí n lọ bá màmá mi pé kí n kúnlẹ̀ kí n bẹ̀ wọ́n pé kán gba àdúrà fún un mo lọ bá wọn ṣùgbọ́n ó fẹ́ ṣe wọ́n ní kàyéfì wọ́n ń bèrè lọ́wọ́ mi pé àkílódé ah, ṣé àjẹ́ làwọn ni èwo ni kí n kúnlẹ̀ káwọn gbàdúrà fún mi dẹ̀ sọ wọn pé irọ́ pé kàn fẹ́ àdúrà wọn ni ìyọ́nú wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ wo bàbá ó ti ń tojú sí èmi o. Ah, ó yé mi èmi lérò pé tó o bá déwájú ìyá rẹ tó o bá dìrẹ bẹ́ẹ̀ tó o kó ṣe yọ ṣàṣírí fún ẹ ni àṣírí àti lówó tí ń bẹ lọ́wọ́ ìyá rẹ kò rọrùn àti wí ifákanídì sà ìdísò adíáfẹ́jábò fúnrò mi onílù tí ń lù fúnrò mi ìsàlẹ̀ omi ló wá òdí lọ́tún ọ̀sá ló sì àwọn babaláwo mọ̀nìmọ̀nì wọ́n pàápọ̀ wọ́n pè nídìí sà àṣírí kan ń bẹ lọ́dọ̀ ìyá rẹ. àṣírí. sórí hmm. àṣírí tó wà lọ́dọ̀ ìyá rẹ tí ò fi jẹ́ kó o ní láárí yẹn ó yá. ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ wò ṣe rí omi yìí tí n bá kún sínú àpẹẹrẹ yìí láti lọ títí lọ di ogún ọdún kí ni yóò lè kún. ó mọ̀ bẹ́ẹ̀ ó <laughs> fẹ́ mọ ẹ̀ṣẹ̀ lẹ́nu. ṣé ẹni tí a ní kó wá jọrọ̀ ni tó lóun kọ̀ tó lóun ò jọrọ̀ ta ni ò mọ̀ pé àjẹkùn ìyá ni ó jẹ ó ń lọ̀rọ̀ rẹ̀ a ní kó fi ẹyọ ọmọ kan ṣoṣo sílẹ̀ òun yọrí bọ́rọ́ òun yọrí bọ́rọ́ àìfọmọsílẹ̀ ó ní èèyàn fi ń pọnmi tí ìkùn. Ah. ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ẹ ṣàánú mi ẹ wo mi ìbí ju ọmọ mẹ́ta lọmọ mẹ́ta péré náà ni mo bí ọmọ mẹ́ta mi ẹ mi lè mi lè fi kọ́kọ́ náà ọmọ mi sílẹ̀ o. ọmọ mẹ́ta péré eh. ẹni tó wá bí ẹyọ kan kí ni kó ṣe àwa ni kò fi kálẹ̀ nínú ọmọ mẹ́ta oní mẹ́ta péré tó bá wá ṣe ẹyọ kan ló bí nǹkan wà á máa bọ́ abá mi kakọ̀ bí nítorí pé o ti di ọmọ mẹ́ta ò lè fi wá sílẹ̀ torí àìfi ọmọ rẹ sílẹ̀ ogún ọdún lónìí òun pọ̀ mí lọ ni ọgbọ̀n ọdún lónìí òun pọ̀ mí lọ ni so ó dáa kó o tètè sọ wípé mo rẹ́dí àti fẹ̀yọ̀ kan sílẹ̀ kó o lè dẹ́kun omi pípọ̀n ẹ wò tó bá yẹ pé torí mi ṣe wọn máa pọn mi ẹ jẹ́ kí n máa pọn mi ló tẹ́ mi lọ́rùn ah. mi lè fi kọ́kọ́ náà mọ mi sílẹ̀ láyé ah. mi lè filẹ̀ o. o lè fọmọlẹ. mi lè filẹ̀. o lè fọmọlẹ. mi lè filẹ̀. o lè fọmọlẹ. mi lè filẹ̀. wàá pọn mi pẹ́. ẹ jẹ́ kí n máa pọn. wàá pọn mi pẹ́. ogún ọdún lónìí wàá pọn ọgbọ̀n ọdún lónìí wàá máa kọ́ni wàá pọn mi pẹ́ o kò sí dáríjì máa pẹ́ lọ èmi gan fara mọ́ kọ́ máa. ẹ bàbá ìyẹn ò lè ṣeé ṣe Hmm. Eh, eh, kò sí bí màmá mi ṣe máa gbà láti lo ìkànnà àwọn ọmọ àwa mẹ́ta ni wọ́n bí èmi dẹ̀ làkọ́bí eh, báwo náà ṣe máa gbà láti mú èèyàn kan ata ló máa ta láwọn ta ló mọ ẹni tó fẹ́ mú màmá mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ má ta aláwìn má jí ọṣẹ́kùn wálé kan lóhùn tíya rẹ̀ ọba ti lè ṣàṣírí kọ́ fara mọ́ ẹgbẹ́ àwọn àgbà àjẹ́ pé kẹ́ ẹ máa bó ṣì múlẹ̀ lọ bí ẹgbẹ́ iṣu. Ah, irọ́ o bàbá. Hmm ẹ wo ṣẹ́ríbi tọrọ gbé dúró yìí èmi fẹ́ là mo fẹ́ lu èmi náà fẹ́ dolówó mú o fẹ́ báṣẹ mulẹ̀ mọ́ ọ̀dà fẹ́ dolówó èmi náà fẹ́ lu mo fẹ́ mo fẹ́ là mo fẹ́ lu. ọ̀dà ọ̀là ó lu. àmì. ọ̀là bíi ẹlẹ́rìí odò. àmì àmì. àmọ́ gbọ́ ìkìlọ̀ yìí o tí èmi kàkà kí ọ̀run mi là akó ti ní ewúrẹ́ jiyàn ọlọ́tẹ̀ babaláwo tí n bá ṣe fáfún ẹ tó fi jẹ́ yẹn àwọn àbúrò rẹ méjèèjì tí wọ́n bí lé ẹ tí kẹ bá sáré dé jẹ̀nàjẹ̀nà tó ní ọmọ òun wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o kò fóun lówó o gbọ́dọ̀ fún bí ìyá rẹ bá ń pọ̀ káàkú tó ń forí gbolẹ̀ báyìí o gbọ́dọ̀ fún lówó tó o bá fún gbogbo bí o bá lu ọkọ̀ dé lọ́ọ́ fẹsẹ̀ rìn dé gbogbo bí olówó dé lọ́ọ́ kàbùkù dé gbogbo bí tó lẹ́yẹ dé lọ́ọ́ dé o ṣùgbọ́n tó o bá ti lè dájú tó o dijú mọ́rí tó o dájú bí àpárá tó o yà sí wọn tó fowó mara àtàtọ̀ jẹ́ àbẹ tí ò ṣe sílé tí ń ṣe síta ah! ọ máa lówó lọ́wọ́ lu ọ máa lówó lọ ọ lówó bí ṣẹ̀kẹ̀rẹ̀. ṣé wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún mi ni. ọ̀nà àbáyọ tí mo rìn tọ́ ọ ti wá mọ̀ pé o lè ṣe wẹ̀yìn wẹ̀yìn o wẹ̀yìn ọ̀là rẹ ló dúró sí gìgìrì gìgìrì ìrọ̀rùn àkó ẹ̀wọ̀n. tó bá ti jẹ́ yẹn ni. Hmm fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà ìtorí wọn ni mo ṣe ní kí n wá kí n wá di kí n wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ gbèsè ayé mi tó bá dìjẹ́ pé àwọn nìkan ló máa jẹ́ okùn tó máa tẹ̀ mí mọ́lẹ̀ ẹ jẹ́ kí mi wá ọ̀nà. lọ́la ni ẹnìkan ti jó kọ̀ọ̀kan tán òun tọ̀hún ti kú o ò béèrè pé kí lorúkọ ẹ kí ni orúkọ nìtọ́ ó lóun jàfojo kò sí jàfojo mọ́ jàfúrà ẹ lọ́kùn. ọ̀títọ́ ah, tọ́ ọ̀kan ti wá mọ̀. ẹ ṣẹ́yìn náà rí i pé kò ń ṣe ẹjọ́ mi ìkìlọ̀ tí wọ́n fún mi ni pé mi ìbọdọ̀ ná owó mi fún ẹ̀jẹ̀ mi kankan ìwọ náà mọ̀ mí mọ̀ pé mi ò dájú ṣùgbọ́n kò sí nǹkan tẹ́mi náà lè ṣe n láti abide by the uh, instruction àti warnings tí wọ́n fún mi ni wọ́n jẹ́ kí mi náà dàbí ẹni tó dájú bẹ́ẹ̀ yẹn mo mi jọ má bínú kò ń ṣẹjọ́ mi. ọjọ́ mi. <laughs> ká ṣáà máa ṣe dáadáa ilé ayé yìí kéré gan ilé ayé yìí kéré gan ẹ ẹ wò orí ẹ̀bẹ̀ kan ní máa tẹ ṣáàbà mi wá ló ṣe máa tẹ àbúrò mi kó jọ kó máa tẹ ìgbà ìmọ̀mọ́ ni.